أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة من السلام عليكم ورحمة الله وبركاته ní ṣókí adá ọgbẹ́ tó pọ̀ fún ọlọ́run adẹ̀tọrọ ìkẹ́ àtìgẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ẹjọ́ ma fẹ́ ká farabalẹ̀ níwọ̀nba àsìkò díẹ̀ tá fẹ́ lò full concentration tọ́pìkì tí wọ́n ní ká fi sọ̀rọ̀ nílé ìwé wa Golden Valley Academy nílùú Ọ̀yọ́ Aláàfin wa ń bì lónìí Monday April 20 2026 òun ni roles of teachers in building a strong Muslim community. Roles of teachers in building what? A strong Muslim community. Mo bẹ̀rẹ̀ ilé ìrògbò níbàdí ìmọ̀jẹ̀ kí ó dàrẹ́tọ̀ wa ọlọ́banilọ́rọ̀ ní wọn lórí dáadáa máa bá mi kọ́ wọn máa ṣe. Gbogbo àwọn tá jẹ́ teachers nílé ìwé ọlọ́mọ àṣàlékún dáadáa fún wa àwọn ọmọ tán wálé ẹ̀kọ́ ọlọ́jẹ́ ká sórí ayé àtọ̀ àwọn òbí jẹ́wọ́ jèrè ọmọ wọn láyé àtọ̀ ọ̀rọ̀ wọn wọn láti rí jama mo ti sáàkì tẹ̀sán yẹn á ti máa rí sẹ́rí tọ́pìkì Christian school ní ọ̀gánáìsì ẹ̀ kọ̀dọ̀ ní báńkì ní Christian school mo rò pẹ́ gbọ́n tí mo sọ yé kò ṣe kí ni kò rẹ̀ ní báńkì ní Christian school dẹ̀ǹkè tó ń ṣe gbogbo muslim schools ló lè organize irú lecture bá ń ṣe mo fẹ́ kẹ́ ìfarabalẹ̀ proprietor school èmi tí mo sọ̀rọ̀ mo máa ń tó ń ṣẹlẹ̀ ní schools school tí mo lọ máa ń train àwọn sáfù wọn teacher àwọn pẹ́rẹ́ǹtì tí mo inspect more than twenty schools mo m'a ń tó ń ṣẹlẹ̀ láwọn iléèwé ìmí tí ìtúndébẹ̀ ẹ̀ tá a bá pàdé láwọn conferences and sọ̀rọ̀. So àìsèparí conference amity ọ̀yọ́ pèsè lánàá ní Ṣakí more than two hundred providers lájọpàdé tá a bá wá rí léèrè tó múrù tọ́pìkì ajẹ́pẹ́ ibi tí wọ́n lọ jìnà ibi tí wọ́n lọ ṣe kí ni ó jìnà wọ́n fẹ́ pòdúsì ọmọ tí ó ní a1 392, án 392 ló jáàmù tí ó dọ̀là tí ó máa rèé fòbí wọ́n fẹ́ produce ọmọ tí ó jáde lé ìwé ọmọ obìnrin tó lò dáàbù orí dáàbù sí uniform the next one two three àtọ́bá parí lì yóò ti dáfẹ́wó yóò ti máa wọṣọ tẹ́ máa fẹ́ wo ojú ara rẹ̀ lórí tiktok gbogbo òhò ara rẹ̀ ni ọmọ gbé bẹ̀ ilé ìwé ó fẹ́ produce ọmọ bẹ́ẹ̀ dẹ̀ ilé ìwé ọ̀fẹ́ kí sùkú yìí kọ́wọ́ ajá sí pé ní àmọ́ rò pé ah, sex nílé ìwé Islam náà lélẹ́yìí lásẹ̀bílì wọn àwọn ọmọ ti jó lọ rẹ̀rẹ̀rẹ̀ náà ti lùlù lọ náà ń sẹ́ńdọ̀ bí apáàtì làwọn ọmọ ń sagbátàga ìjà àbùsẹ kéne ó ti gbọ́lùdé a school invited me for end of academic session program sincerely I was fast àwọn ọmọ tí ń lò dáàbù lórí ìdè ẹwà náà fẹ́ ṣe cultural dance La làbárọ́kà lọ́wù fìdáríkà kọjọ́rá dáǹsì kọjọ́rá dáǹsì òfowó ní ọwọ́ àsọmídò lórí búlọ́dọ̀ ọlọ́wọ́ bá ní tó ní gbogbo ayé àtọ̀run àti bí bẹ́ẹ̀ àwọn ọmọbìnrin sì wà ní òòrùn wọ́n rówó fì wọ́n gbé lẹ́kẹ̀ẹ́ sí ọrùn ẹgbàgbé gbàjáàbù gbogbo gíbútọ̀ tó ń kà rúgún gbogbo bírẹ́ǹtì àwọn ọmọ lọ́yọ̀ ọ̀pá yìí jẹ́mọ́ ẹ̀ tó wà máa bẹ̀wò tó àgbégbá lónìí àríkìlá ayé social media gbogbo àwọn ẹgbẹ́ òbí ọmọ kọ̀ọ̀kan ti bóde wọ́n ti yọ fóònù ọkàn bí wọ́n ṣe ìdáhùn kìí ṣe pé wọ́n fi gbowó sáwọ́dún social media wọ́n gbé tiktok wọ́n gbé sí facebook wọ́n sá ṣètọ́sì nígbà bá wọ́n dọ̀là tó ọmọ borí bàbá ní gbàgbọ́ ọ̀sẹ̀ borí rẹ̀ ṣèjì ọmọ rẹ̀ náà àwọn afẹ́ end of year party ọwọ́ àdàbí ìgbà tí èrè alápẹ̀wọ́ ṣe end of year party gbogbo àwọn nǹkan yìí lọ́pàá tó jẹ́ pé ilé èrò tó bá ń ro pé o gbogbo ń bá ń ṣe ìfá adálèrè ilẹ̀ àrówó ń bẹ̀ ìṣòdọ́rọ̀ fún wa lè di orí bẹ́ẹ̀ni náà ṣe máa ń ranjú léèwé mi lò pé iye tó lè kó bá mi ọlọ́run ìfẹ́ my staff dey know that with me pé ìfẹ́ wà láwájú ọlọ́run ìgbà tó lọ bẹ́ẹ̀ yẹ kí ilé lọ́dẹ̀ bí àtìláyé tọ́lọ̀ bá wà ní lọ kí ìfẹ́ lọ kí lọ́ndẹ̀ẹ́dì tọba tó sọ́tẹ̀ kí ìfẹ́ lọ kí lọ́ndẹ̀ẹ́dì káwá ni mo wá lọ́ndẹ̀ẹ́dì àtìláyé jẹ́ ká ní mo lo five hundred àtìláyé Ọgbọdọ yòròró pọ̀ ọgbọdọ jẹ́ nǹkan dédé o ọ̀gbọ́dọ̀ jẹ́ kan ayé àwọn ọ̀wà súnyàn tó wọ́n kí lọ́wọ́ kùnà ọ̀fàdùnmọ̀ láyé bí èjì jẹ́ bá fẹ́ lò òkè sí tó lè jẹ nínú ọba ọ̀rọ̀ jẹ́ tí jẹ ẹyẹ jẹ ẹran mu ọtí mu mu wàrà èmi nìkan fẹ́ tí ma gbádùn lọ ma wá torí mọ́tálẹ̀ ìwé lẹ̀ ekí lè rówó ìwà yọtọ̀ lọ́nkò ìwà torí gúlọ́dọ̀ ọlọ́ọ̀lá wa dé ìyẹn tí pé kí lójúṣe àwa ẹ máa wọlé o gómìnà fàájì mọ̀ wà ilé ìfẹ́ ẹ̀yìn títà tí fojú wo ilé sọ́ba lè dá ṣe ni wọ́n kẹ̀kẹ́ra wọn ní pé mo fẹ́ ṣe wá àtúntúnra ẹ̀yin teachers lẹ súnmọ́ àwọn ọmọ jù ẹ̀yin lẹ wọ class from time to time ẹ̀yin lẹ relate pẹ̀lú parents ẹ̀yin lẹ relate pẹ̀lú sector ẹ̀yin lẹ relate pẹ̀lú àwọn official ẹ̀yin lẹ relate pẹ̀lú community sábà sọ pé kí lójúṣe olùkọ́ nínú àti dásí wípé a ní àwùjọ mùsùlùmí tó lálàáfíà tó lágbára ìta ń sọ àṣọ̀rọ̀ muslim community ọ̀yọ́ muslim community kò sí tọ́kẹ̀ ní bẹ̀wò ẹ̀yìn kọ́lẹ̀ ìdarí ọ̀yọ́ táwọn muslim community ó ti láwọn mùsùlùmí inú ògbóró àti golden valley muslim community bóòrùn ti já sí pé ètò kẹ́kọ̀ọ́ ètò ìdarí àtẹ̀lì ètò orun kíkí ètò excursion ètò pta ètò kúndé ètò ceremonies gbogbo tó ní ṣe pẹ̀lú léèwé yìí yóò sọ pé àwa tá a wà ń bẹ̀ ìlànà kílà ń lò ìlànà mùsùlùmí ìlànà islam bóòlù àwa tá a wà léèwé yìí àtọmọ àtolùkọ́ àtòbí kódà ẹ̀yìn ọba wa supply one way b kò gbọ́dọ̀ tó bá bá supply àpá máa pé ọpẹ́ lóúnjẹ rẹ̀ èèjì àmàlà tó bá ti wẹnu géètì wa yọ ọ̀pá ọpẹ́ lóúnjẹ rẹ̀

fẹ́ rí láti rọ́ọ̀nù iléèwé mùsùlùmí tó jẹ́ islamic school jẹ́mọ́ ìgbà àti mo dé yìí a ní islamic schools and muslim schools ọjà kò síra wọn ṣùgbọ́n ìfẹ́ wéètì àsìkò mi pọ̀ lórí eléyìí nínú táàrùn náà kàn ní pé golden valley ọlọ́ba ní ṣe ní islamic school sẹ́rí islamic school owó tó jẹ náà ju muslim school lọ muslim school gbogbo ẹ̀kọ́ lè jẹ́ mùsùlùmí jẹ́mọ́ ẹ̀rọ gbọ́ mi o àwọn ọmọ ẹ bá fẹ́ lò dáàbù ó lè lò dáàbù ẹ bá fẹ́ kiri rẹ̀ ó lè lé kiri kò sí yẹn níbi ìyẹ́sọ̀ lò ẹ dá mi lóòtí má ṣe ní pé gbogbo ọmọ ọmọ obìnrin náà lò dáàbù bíi pẹ́sífà tí mo gbà á ṣáàrí muslim school yóò lè fẹ́ kò sí wàhálà ìlẹ́ ẹ̀kọ́ lò dáàbù no problem ọmọ tẹ̀lé òní kírun no problem ọmọ mi ò gbé islamic studies no problem ọmọ mi ò ṣe fúra mi ò no problem ṣùgbọ́n ní ìsìlámì sùn ọmọ yín tó bá ti wà bí yóò ṣe ìsìlámì sọ ní ṣe àwọn aṣẹ́ tá rò pọ̀ tí ó fi promote ni o tó bá fẹ́ ìsìlámì sọ ó lè dé orí kìrìkì o. láti mọ̀ bóyá ìgbọ́n mi yé sáàfù ọkọ̀ àtọ́bẹ kìí ṣe pé ọ̀dọ́ omi ẹ̀kọ́ wọ ọ̀dọ́ ní ọkà mi ní èrè fáírọ̀sì mi rẹ tó sí gáyà lẹ̀ mi rẹ tó wọ bóńfò bí bí mo ṣe ń wẹ̀ ní ọkùnrin ẹ̀ múra bí ọmọ ìlú àbí inú mi ń dùn sí ẹni lẹ́kẹ̀tẹ̀ jù tọ́lá wọn lè rí bàbá lọ ẹnu tọ́lá fún wọn bẹ ọkùnrin gan ó tún mọ̀ lójú wọn ṣé tó máa wò kú báyìí ìwọ̀n ẹlòmí ò di wọn ọmọ yahoo ẹlòmí ojú rẹ̀ ó lè ní ilé arúgbó ṣé títà náà sì lè léyìí ọkọ̀ sọ wípé ilé ìwé yìí ìfà sọ fún gbogbo ayé ni pé ọmọ tó bá wá bíi afẹ́kan tún jẹ́ ẹlẹ́sẹ̀ kan jẹ́ tí ó níwọ́ ọmọlúwàbí ọlọ́nfọ́ àṣẹ sẹ́wárí àti rísẹ̀yẹn ṣe kìí ṣe tọrọ ìlọ́fà training and retraining tá a bá sọ̀rọ̀ pé afẹ́ kí lè rọ̀ jẹ́ standard Islamic schools àwọn tó kan teachers ọ̀pọ̀ jama ò ṣe kí ni mo sọ mara ìṣẹ̀ ní òpèrè àmbù ẹ bá ti wo òpèrè àmbù ṣùgbọ́n ẹni tí ọba farabalẹ̀ wo kò lè rí torí pé mi nàmbà rẹ̀ pé one two three mọ́kẹ́ kọ́pọ̀ ní mọ́kẹ́ fi kọ́ máa kọ́ máa sí sẹ́rí tí lè rí ọba jẹ́ lè rí tó lálàáfíà tó jìnnà tó múnádóko ojúṣe ẹ̀yìn títà àṣepọ̀ o kí mo ló ṣe jọ náà ṣé kí n sọ bí ẹ̀bẹ̀ fún yín mo ní the most important ones are number one academic role jẹ́mọ̀ tí mo gbé èyí nǹkan tó fi kìlì lónìí ẹ̀yìn títà ní academic role bóò lẹ́sìn kọ́mọ lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ exam mo wá PTA ní kan ní last year twenty twenty five mo ráwọn òbí tán wá sí four by four sínú wọn dùn àwọn ọmọ ìgbà over three hundred nínú jamb mo tún ní ní Facebook page school mi ìlé mọ́ comment lórí Facebook page Golden Valley máa wò mí o ọdún ìlú ìsìn wọn ti jamb lọ ní ìsìn mo tún ẹ̀fẹ́ bìtà lọ́mọ ìjọba over three hundred lọ́dún náà kọ́ lọ́hún ṣe bẹ́ẹ̀. The man gbọ́ mi dáadáa ò jù bẹ́ẹ̀ ti ọba three hundred kọ̀sáàlì jẹ́ ọba four hundred ẹ máa gbọ́dọ̀ tí mo gbọ́dọ̀ lọ o academic role òun lẹ́yìn teacher play láì parí iṣẹ́ cdc tọ́mọ over three o last year tọ́jẹ́ pé ọmọ tó over 200. I àwọn ọmọ tó gba more than 200. hundred wọn àfẹ́ ìwọ thirty percent.

tí bá ti péjọ tó ń kọ́ ohun kankan kó sí láwù lọ́wọ́ bá mú lọ́n dáńtà ọlọ́run dáńtà ló kó sí alábàdàwó kan ṣe àwọn òfin ní distinction bíi mẹ́rin márùn nínú wáyẹ́ẹ̀kì ọwọ́ àgbàdúró tí wọ́n lè rí dá it's not possible àti tí nǹkan mìíràn bá tẹ̀lẹ̀ ló kù torí dáàbù àti ẹgbẹ̀sọ́gbòkiri ìyàtọ̀ kékeré báyìí ló ṣe kéde ló wà bẹ́ẹ̀ academic code ẹ̀ kọ̀lẹ̀ sí nóòtì ẹ̀ kọ̀lẹ̀ sí báàrùn ẹ̀ ìfàwọn aláṣọ ẹ̀ ẹ̀sẹ̀ ti standard question ẹ̀ kọ́mọ àárọ̀ ọ̀sán rúbẹ̀ èyí academic code èyí kọ́mọ fẹ́ sọ lónìí ṣùgbọ́n ojúṣe yìí kí lè wọlé lẹ́lẹ́wẹ̀ tó standard sẹ́ǹbámi lọ administrative role àwọn tó ní ṣe pẹ̀lú ìdára dídarí iléèwé ẹgbọ́n lókè principal nìkan ní all administration ó lè dọ̀la kan ní malam kí ló kọ ní malam abdulhafi ìwọ lọ máa jẹ́ chairman excursion kí ni sùn gbélé lọ́wọ́ administrative role bàbá kí ló kọ sí malakọ́dùnú ńlá ìwọ lọ máa jẹ́ chairman head of your party kí ni gbélé ẹ ṣe wàhálà tí ó sùn yìí. Ṣẹ́gbọ́n tí mo sọ yé, administrative people pay ebi ọgọ́dọ̀ tó bì kí ọ̀jọ́ tó bá wà kí ọ̀jọ́ lọ́yà mo sọ yé wọ́n fà bí ẹgbẹ́. Ṣẹ́gbọ́n tí wọ́n bá pa ọ̀gbọ̀n ló fi ẹ mọ̀ pé kò ní sí. Màmá kí lọ́kọ̀ Mrs. Kina máa ń pè yìí. Mrs adékùn wọ́n lè ní pé ẹgbẹ́gbọ́ mi wọ́n lè ní pé ẹ̀yin lẹ máa kí à examination fún next academic session ẹ làágùn tí ó tún mú sẹ́wọ́n tí mo sọ yìí ẹ máa wò ní oró ẹlòmíì ní ti problem àwa ní ti progress ṣàbẹ̀ pp ní méjèèjì pp problem àwọn problem gbogbo àwọn iléèrè báwa ti ṣiṣẹ́ this was part, we were given nígbà tá a ta ti wá lẹ ọba ti bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lóbi ìtì máa ta ọwọ́ adá sí ẹ̀ lẹ̀ ọlọ́run náà wà jẹ́ káwọn olórí yóò kàn lọ́wọ́ wàhálà wá fẹ́ pa. jama teachers ní kí ni administrative role to play ó di mélòó ó di mélòó guidance and counseling role ẹnì pé tẹ́lẹ̀ school máa ní guidance counselor nígbà tá a gba secondary school ọmọ kan bàbá àti màmá rẹ̀ ń jà ọmọ kan ibi bẹ́ẹ̀ pa fún èjò orí ìta ọmọ kan máa pa fún ẹ ń fẹ́ ìlú ọ̀rọ̀ bá ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ti fàtúrà àwọn tó ń ṣe kọ́ọ̀sì yẹn gan kéré yunifásitì tó ń ṣe gan kéré that is why gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ pé you are qualified and competent teacher ìwọ tó bá pa education kọjá lórí oṣù nc bóyá oṣù Arabic education English education chemistry education àbọ̀ padà lọ sí ptde ọ̀ràn yẹn ni ó gbọ́dọ̀ ṣe nothing less than two three four courses nínú guidance and counseling èmi ṣe nígbà tí mo ṣe pgd mo wá ní kó wà ayé relevant guidance and counseling psychology of learning méjèèjì ó ṣiṣẹ́ papọ̀ títà tí ọba lè gáìdì ọmọ kó kánsẹ̀lì ọmọ mo màkà nínú àwọn ṣúdẹ́ǹtì mi tọ́jẹ́ kó brilliant àti problem wà ní olé ọba àdìpọ̀ máa ń drop àtẹ́lẹ̀ kan kí mọ̀ bá títà lè nílẹ̀ tàbí bá gbọ́mọ̀ ìdí drọ́pù táàkù àwọn àpẹ kí ló ṣẹlẹ̀ bá fi pàwọn òbí ẹ̀nà bá sọ́ọ̀fẹ́ lónìí ọwà nínú bẹ́ẹ̀sì kan ara àwọn bẹ́ẹ̀ student tó ní ìṣọ́tọ̀ jẹ́ bẹ́ẹ̀sì lọ́wà ẹ̀yin títà ẹ gbọ́dọ̀ mọ̀ tí ń jẹ́ psychology of learning kẹ́ẹ̀rí ọmọ pé ọmọ yìí èdè ń pa kẹ́ẹ̀rọ ọmọ pé ọmọ yìí náà rè jọ kẹ́ẹ̀rọ ọmọ ìgbé àrọ ọmọ ìlọ́jà kẹ́ẹ̀rọ ọmọ ìgbé wàhálà kan frustration ṣẹlẹ̀ sọmọ yìí kẹ́ẹ̀rọ ọmọ ìgbé ọmọ ìwà sexually harassed sọ́pọ̀lọpọ̀ yìí máa ọ̀gbà àbẹ̀ ara ojúṣe yìí ni kẹ́ẹ̀ bá ọmọ ní counseling ó lè jẹ́ lábàlẹ̀ ẹ̀sìn ó lè jẹ́ lábàlẹ̀ ẹ̀kọ́ ara ojúṣe tíṣà ní guidance and counseling role fẹ́ bá mi lọ collaborative role tẹ̀ àbú mo ti wá èsì wọnú tọ́píìkì òní o collaborative role iṣẹ́ teaching teamwork ni yàrá tí mo bèèrè irọ́ pàpọ̀pọ̀ ẹgbẹ́ bá jẹ́ principal headmaster headmistress ní gangan ẹ gbọ́dọ̀ dákẹ́ tíṣà ó sọ yín lẹ́nu ṣùgbọ́n lọ́rùn ní sọ yín lẹ́nu wà láì tíṣà kan lè fa ẹkọ́ fún gbogbo tíṣà tó kù it happened in a school àwọn ọmọ parí ẹsẹ̀ stage àwọn ọmọ clear gbogbo result yọ àti one core subject one core jẹ́ fọlákùnrin ká ní pé ẹlọ́mọ 39 nínú tààtì mẹ́rin ọmọ mẹ́fà péré lọ́wọ́ pàṣẹ English àwọn tààtì yòókù fèrè àwọn tààtì yẹn bẹ̀rẹ̀ wọ́n ti ní ọ̀dà four credit wọ́n máa lò ẹ̀yìn títà fẹ́ kọ́ àwọn ọ̀dà subject ẹ̀ bàmà rẹ́rìn ọlọ́gbọ̀dẹ ẹ̀dùgbẹ́ ọmọdé ọgọ́ kò ní yunifásitì <laughs> yóò fi bú ọdún méjì tó ọba rẹ́rìn adẹ́kọ̀ọ́ yìí ló pè nìyẹn títà ń tìrì gbogbo nílẹ̀ ń gbé tọ́lá ẹ̀kọ́ lọ kíláàsì yọ̀ọ̀nà ọ̀sán ìmọ̀ sáà sùkúù ni kì í kọ́ nóòtù fáwọn ọmọ ìtàn máa ń sọ ìtàjàpá àti mẹ́rìnbó bí ọ̀kẹ́rẹ́ ṣe ń borí ibi bí ọ̀rọ̀ ṣe ń jábọ́ gbogbo nígbà wò pé à ní sára ti bí ó lè pariwo kú ní ẹ̀rọ pariwo kò ní knowledge has not been impacted it happens, and other teachers they were shedding tears wọ́n sun ẹkún pé á ní sára àti bí ìlòkó ibú ìbá wọn ìfẹ́ rẹ̀ sẹ́wọ̀n nínú ọmọ tàbí ọmọ mẹ́fà péré táwọn jẹ́ extraordinary gbogbo àwọn yòókù wá ní d7 d7 d7 ó ti ṣóò pé àwọn ọmọ yẹn ò burú wọn àkóónú títà ní kéde òun ni problem teamwork ni collaborative work collaborative role ìyẹn nìkan tó kọ́ ẹ̀yìn dẹ̀wà náà sí àpamàlì títà kọ́kọ́ pẹ̀lú pàmàlì wọn títà ní kíkẹ́ máa tẹ̀lẹ̀ ọ̀dọ̀ọ̀dún àmọ́ ń rí àjọ sí classrooms wàhálà ìwọ ìwà ìgbẹ́ ìwọ dámọ̀ títà tó bá dámọ̀ kó hùn dá èmi ò ní fara mi lé gbogbo léèrè tí mo ti iṣẹ́ láyé dọ̀la wọ́n má mi gbé mi ò sí nínú àwọn bá títà títà kan wá dá ọkọ̀ mọ́ primary two ní lab academic session wàhálà àwọn ọmọ tó kọ́ tá a bá ní okun dé báyìí gbogbo òbí ní máa gbé ẹ̀bùn wa fún táwọn olùkọ́ mi ní sàlágájá ní tìsílágájá tí ló ń sọ ẹ̀kọ́ ìrìn nìkan tí sóbì wá gbọ̀ ní táwọn ọmọ bàbá skul ọpẹ́ ju eight thirty yóò ti dé wọn á àwọn ẹlẹ́kùn ní ìtì ọmọ ní skul náà gbogbo ọmọ lọ́mọ tiẹ̀ ẹjọ́ ah, ọmọ tó wá ní bírèkì wa ló fẹ́ ìyá tí ń bọ̀ táyà wa lọ́bẹ̀ lórí eré kò ní tí di mẹ́rin gan gbogbo ọmọ tó yẹ gan pàyẹ́ ta ti ọmọ tó ara rẹ̀ mi uch adé ọ̀yọ́

ṣé ẹ bá rí ẹmọ gbọ́ mi o ǹgbọ̀n wá gbọdún tó tẹ̀lé títà tí wọ́n kó àwọn ọmọ fún ọba parí wọn jẹ́ tọ́ba yẹ kó fèsì ọdún mẹ́jọ lójúmọ́ méjì ni ó ṣe oorun pọ̀ yọ ọmọ tẹ fóònù lẹ́ẹ̀dẹ́wà ẹ̀nu àlẹ́nu lọ́wọ́ lórí tiktok ẹ wò ní ọwọ́ ti ní two years wọ́n bá tó dá wọn padà for their teachers who taught them two years ago ọba ní pé ah wọ́n ti bá yé àwọn ọmọ mi dé eléyìí tó jẹ́ pé tó bá ń ṣe calculation báyìí kódà mathematician ọmọ ọmọ eléyìí ó burú màrà ó burú gidi àfà ọmọ eléyìí tí máa ń ṣe èbó gidi tí ọmọ tí ọba ṣe debate tí ọmọ sọ̀rọ̀ ọmọ òun kò lè se èbó gidi mọ́ tálọ́ba yé wọn jẹ́jẹ́ mọ́ títà kò wọ́n fún ó tọ́ wá bẹ̀rẹ̀ ṣẹ́ padà ẹrù tó wá burú jù kọjá pé gbàtọ̀ kọ́kọ́ wọn pàmàrí kiri ló ti kọ́ wọn ṣùgbọ́n ẹni tó ọdún tó tẹ̀lé primary four wọ́n ti bá yé wọn jẹ́ primary five táwọn ṣe exam ìjọba ọwọ́ àdìgbé ah, àwọn ọmọdé ẹgbẹ́ ká níbi mo ṣe kọ́ wọn primary three náà kọ́ wọn four they will be among the best in the world ọwọ́ àtẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ primary four padà ẹjọ́ sọ́ máa jọra wọn teamwork ni títà tẹ́ ẹ bá ń sàbòsí la tẹ́ ẹ bá rí títà kan tẹ́ ẹ rí pé ìmẹ́lẹ́ ọ̀lẹ ló ń ṣe kọ̀fẹ́ gidi ó lè pa nílẹ̀ fún o iṣẹ́ tà ń ṣe kí mu ọ̀kì ló fi jẹ́ pé no mr no all ẹ jẹ́ fún ìlàkùnrin Arabic Islamic Studies Quran dèmi máa kọ́ mọ̀ tọ́pìkì kan bẹ́ẹ̀ ní Islamic Studies nígbà tí wọ́n ń kọ́ àwọn ọmọ ní tóbi lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún mélòó sẹ́yìn ó ní ṣe pẹ̀lú ìtàn ìtàn Islam ní Nàìjíríà ara rẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ mọ́sálásí kí ẹ̀rọ ìṣe contribution rẹ̀ mọ́ sáwọn gbogbo ẹ̀ kí mi rí ọmọ ìyá mi kata àjọ ṣe kọ́ọ̀sì mọ́ bá ní ìrí má torí àbá wọn kiri lọ́ bá sẹ́ńtì sọ́kọ́tì kan sí ni àáfà gbogbo tí mọ̀ wá ló ṣe dé ní o mo bá dán lóògbé ẹ̀ fáwọn ọmọ wọn bá gbogbo ẹ̀ṣọ̀ jáde lóògbé àwọn student mi wọ́n ní distinction lọ. mo wá òkú pé kò ní ọba tó dájú rò pé mi ìmọ̀ àti dọ́gbọ́n skip rẹ̀ ẹ̀ ṣe àwọn student yẹn lóore ó lè máa kọ́ mọ́ mathematics kọjá pé there are sub sub topics under a particular main topic tó mọ̀ contact teacher mi ní school mi àbí ní school rẹ tó wà náà ìwọ wà primary lọ bá sábà wà secondary the rest of the kò sáré gàn degree ọ̀dà kọ́ọ̀tù kọ́mọ ní lọ́sí àti primary ìwọ kọ́mọ lẹ́sẹ̀ three ọ̀ọ́ mọ́tọ́pìkì kan teacher kan wà ní primary one degree ọ̀dà ní ó sì máa máa sì mọ̀ lórí lọ́ọ́bá èyí àlọ́bá títà primary àpẹẹrẹ pọ̀ ọgbọ̀nù ó ń gbèrà ní òfò lọ́lọ́bá títà primary ṣé ìwé ẹ̀rí tí wọ́n gbà kọ́ lóhùn gbà ṣé ìwé ẹ̀rí tó ń gbà wọ́n ní pé sọ́mà ló ti gbàgbé sórí ilé ayé títà fẹ́kọ́ ní lọ́bá primary dè tọ́pì mrs lábájá wọ́n ní mathematics lè ṣe ní ui wàhálà ìtọ́pì tuntun ìdálùmọ̀ lónìí

so o ti lékún àbó òlèkún that is collaborative work role advertising role jama ti mo gbé ṣe m advertising role kí ni ìjọba kẹrin advertise ìpolówó ọjà ní kiri ẹ máa wò mí o tí má fẹ́dà òkú ọkàn nílé bá tí tí tìfẹ́ sí ní ẹ máa fẹ́ o ta ló lo Facebook nù mí ó ti bẹ̀rẹ̀ ìdánwò mi o ta ló lo Facebook bíi Gbogbo yóò fẹ́ jù. Mo lẹ́pẹ̀ ẹ̀rí ní wọ́n bá, ọ̀dà ẹ̀ pàásì. Ọ̀kẹ́ ní méjì fẹ̀ ní ọ̀pá. Ọ̀kẹ́ náwó. Bàbá mo fẹ́ jù bí ìfọ̀nàwọ́. Gbogbo ilẹ̀ lò. Àpẹẹrẹ pé kọ́lọ́wọ́ fọ̀rùn kẹ́ni láì sí ìkù. Lọ́dọ̀ kèmí ẹ̀ ló fẹ́ jù kù skúù. I do tell my teacher, ọ̀pọ̀lọpọ̀ yí ọ̀nà ọ̀tún àníyàn ń ṣe àníyàn ń ṣe mọ́dá pọ̀ ẹni kí sáàrù nígbọ́tọ́ tí pọ́ọ̀tì lórí Facebook page Golden Valley gbogbo yóò fẹ́ kọ́mẹ́ntì kẹ́ ẹ láìkì kẹ́ ẹ ṣíà wọ́n bá yọ àgbà báyìí sí ẹ̀rọ kékeré àwọn olówó Golden Valley èlò wọn àwọn olówó níjọ́ tí wọn náà bá dá sí ẹ àwọn bá bùrọ̀ ọlọ́run jẹ́ wọ́n ti ẹ̀gbẹ́ tí wọ́n láìkẹ́ kí n ṣe pé fún ọ tèmi tí wọn náà ṣe mọ́ gbogbo sùkú david iṣẹ́ láyé tí bá rí sọ́pọ̀tì kankan nípa sùn yẹn máa láì máa kọ́mẹ́ mo tó lè kọ́mẹ́ntì bí ẹ̀mẹ́jì kó lè jẹ́ káwọn fẹ́ǹdì ni ó ṣe kí ni o wọn á rí dọ̀tí bá olówó ẹ̀tọ́ ga jù mí lọ sọ́ọ̀bù pé ìgbésẹ̀ náà ọmọ sùkúù ní ọba tí yọ ọdẹ ní láti à wọn gbé tó gbé sùkúù tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọwọ́ ní ìbọ̀ wá ní ìsìn mélòó these are our students we are proud of them baraka law kiko jazakumala ofera very nice kudos ẹsẹ ẹwùn lẹ́ni ní sixty minutes kí gbogbo ní kọ́ kẹ́kọ̀ọ́ mẹ́rin kẹ́ ẹ gbogbo ayé kiri pé àtẹ̀sùkù kan bẹ̀ lọ́yọ̀ golden valley wọ́n èé parí iṣẹ́ o wọ́n sì láwọn ọmọ tó gba wọn tó ẹ̀ lù dáàbò tí wọ́n tó kílẹ̀ àgbogbo rìsọ́ọ̀tì wọn lọ without examination malpractice. fáwọn ìtọ̀pá ìtọ́ òní torí ẹ̀fọn olówó èdèyàn lówó kọ́mẹ́ntì wọ́n èdèyàn lówó láìkì kódà kan ọba tó ṣíà kò ní gbowó ṣíà ṣùgbọ́n àgbẹ̀yàn tó fi ṣe ọlọ́run sàn lẹ́sìn àlú àbátáìsì ìjọba ìfẹ́kọ́ mi yé that is advertising world role irú ẹ̀ ní kọjá pé ilé ìwé ń ṣe admission lọ́wọ́ wọ́n ti ṣe àfúláyà ní platform mélòó ló máa ń ṣe àrẹ mo ṣe kankan ní skul mi bíi few years ago wà láì kan nínú àwọn táàbù wa ọlọ́mọ bá ṣe dáadáa fún ibo tó kó skul ní ìfẹ́ ọmọ rẹ̀ tó wà skul ó gbà fẹ́ Ọ̀yọ́ state government bẹ́ẹ̀ two thousand and twenty twenty four disa ọmọ rẹ̀ wà skul kódà tó máa bá mi yáwó lọ́wọ́ àwọn rere wà lá ìtumọ̀dìlà owó tí èsì hundred thousand ní obi one point five million bíi two million bíi three million yóò bá mi yá million lọ́dọ̀ àwọn èèyàn staff mi ni o tí n bá post anything báyìí your your your like your comment your share ọmọ pé mi máa ní tọ̀ ọwọ́ at the end of their party mo wá create award pé ẹni tó ń polówó iléèwé jù nínú àwọn staff àwọn atúnláwọ̀ jù kọ̀mọ̀fẹ́ ọgbọ́n tó ń ṣe ìrírí ibi tó tó wá lè dé wà láì kéde profile flyer school wà ló tún sí mo flyer school wà òun ló lò mo fẹ́ lọ́jọ́ wa jáde ní ìfọ́nù méjèèjì ni ẹ́ dísè ìmùlẹ̀ ìgbà tó tó kò school àti mo flyer school tó ṣò pé afẹ́fẹ́ class exam déètì báyìí ni a gba ọmọ wọlé igbádogóde èrò wájà wọ́n mọ̀ mọ̀ wípé eléyìí ní àmì ẹ̀dà ọlọ́ dáhùn máa tiẹ̀ náà ṣe kí ni o dáhùn máa tiẹ̀ náà jẹ́wọ́ ní láàrin ọlọ́run jẹ́mọ́ mélòó ní ẹ̀yìn títà lè ń ṣerú nǹkan ìyẹn là ń pè ní advertising role ibi tó o ti ń ṣiṣẹ́ kó o máa polówó bẹ́ẹ̀ kódà níjọ́ tó o bá tún kú ò níbẹ̀ kó máa ṣe kí ni o kó máa polówó ókè ní ìsìn nínú àwọn iléèwé tèmi ti ṣiṣẹ́ ní kibla schools alẹ́ṣẹ́ lọ́yẹ̀ kibla schools is one of the best schools in Africa not only in Nigeria tó ọba di alẹ́ṣẹ́ lọ́yẹ̀ ń bàdàn kibla schools is a school tó ẹ ìwọ́kẹ̀ lọ́tẹ̀ sórí gọ́ọ̀mù ó rí tó gbogbo kan wọ́n ṣe kibla wà fún ọ ibẹ̀ lè ní ti kó kí tó dá school mi rẹ̀ kọ́lọ́mọ́jẹ́lẹ́wé ní owó láéláé ọmọ bá sàlékọ́ dáadáa lẹ́yìn ìgbà tí mo tún kó bẹ́ẹ̀ máa lọ bẹ̀ tí n bá rí kankan tó gbọmọ léèwé yẹn lórí social media máa make sure pé mo kọ́ mi torí pé léèwé tètè náà ti dìde ẹjọ́ kiri ọlọ́run kí ló máa ń sàrò èèyàn táwọn òbí ilé olówó tọ́mọ ìyá mi ṣe sọ́ọ̀tọ̀ tọ́lọ́ ni ó polówó àwa náà ni ṣòwò tó bá tọ́lọ́ nìyẹn pé èmi ò lè polówó téèyàn ṣe wọ́n máa polówó rẹ̀ ní credit táwọn fọ́ pé kọ́mẹ̀ntì ẹ̀mí lọ́mọ máa wá léèwé yìí táwọn fọ́ pé ṣíà tó ṣíà ìlọ́jẹ́ kí lè rí olókè ṣùgbọ́n nìyẹn tó lò tó fi advertise wà láyọ̀ lọ́wọ́ máa ń lò láti fi jẹ́ kí dáadáa orí ayé àtọ̀run kọ́ máa jẹ́ èèyàn náà ọlọ́run ní orí ayé àtọ̀run kọ́ máa jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. ìjàmbá tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún sáré wo ìmé kí wọ́n bọ́ síbi ọwọ́ ọ̀parí gangan tí mò ń lọ. a tún ní participatory role kí mo pè jẹ́ Jẹ́mọ́ sọ apart from academic aspect of the school, a ní àwọn co-curricular activities, yes or no? Say ẹ̀gbàgbé àbẹ́ ẹ̀gbàgbé? Àwọn co-curricular it has been observed. Our teacher kan bẹ wọn ìfẹ́ dá sí. Jẹ́mọ́ sí wọn ìfẹ́ ṣe wọn ìfẹ́ dá sí. Ọwọ́ tọ́kọ̀ àti kákọlẹ̀ sí ní òtúkákọ́ ọmọ òtútá blablabla òtútá bá ń tọ́kọ̀ ọ̀nà participatory role gbogbo tí léèrè bá ń ṣe tọ́jẹ́ pé léèrè ló ní ọ̀dà participation fl excursion àti tí skul bá ń tẹ̀wọ̀n kọ́rọ̀ ọ̀dù sí òkú ogun àìlọ́sẹ̀ excursion àwọn abẹ́tù tó ti bọ́ sí èjì skul lérò pé ah, nílẹ̀ ní sáàpù ẹ̀yẹ máa lọ́lẹ̀ ń tẹ̀lé wa lọ ah, ẹmọ́dúnlé ní olè lọ ẹwẹ́ lómi ọ̀fẹ́ participate ara tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mú ẹ̀yìn abẹ́ ṣe debate abẹ́ ṣe kúìsì ẹ̀yìn ẹ̀bà ní máa ọmọ lọ sí prógrámù amẹ́sì kan tíṣà ní èlẹ́ participate kọjá classroom sẹ́ǹtọ́ ọlọ́run bá ní ìṣọba alábòsí àbálábòsí lọ́lọ́run ìwé ìdá nǹkan tí ó ṣó oore níjọ́ tí wọn náà bá wá ẹlẹ̀ bóòlù all school activities are we principal ẹ̀bá ti jẹ́ fún dọ́tọ̀ káníbá wà ní sọ fún ọkùnrin àti gbogbo ẹni títà tẹ jókòó yìí ẹ lè advice provider principal hm hods àtàwọn tó bá ń darí school kí ló wá kàtí director máa gbọ́dọ̀ tí wọ́n gbọ́dọ̀ lọ sórí ọ̀tọ̀ òmú márùn-ún wa ó gbọ́dọ̀ jó ń gbéra gan-an Gbàgbà wọ́n gbọ́dọ̀ ló tí wọ́n kọ́ ní ṣé mọ̀ lè ká ní wọn, àbọ̀ ọjọ́ bí ọ̀rọ̀ ìwọlé gẹ́gẹ́ ń ta ni. Ṣùgbọ́n tí ní ni pé á ah, wà láyé nǹkan fẹ́ bàjẹ́ láàrin. Ẹjẹ́ afáwọn ti ń darí ilé ìwé nímọ̀ràn. Ìmọ̀ràn tẹ́yìn teachers máa ń fún àwa tá a dá lé ìwé lẹ́gbà mi. Ìmí ìṣe é lò, ìmí ò tí ì ṣe é lò. Tọ́ ọ bá mú mọ̀ràn wà, tán bá kó mọ̀ràn rẹ̀ dànù, mọ́rò ìmí ìlú jẹ́fẹ́rẹ́ ìdánilẹ́fẹ́ tí mo rò ní pé ìsù wa ṣe rí ní ìṣe ẹ̀yìn ọ̀rẹ́ káwà ṣe sólà kan ẹ̀yìn fìdíjà ó tà sólà wọ́n pè é èlò ní àmẹ́wà 29 million ọ̀yẹ́ kí sùkú olè lówó lọ sùkú olè lówó lọ ìwọ̀n ọ̀rọ̀ sùkú lówó lọ ìmí ìlé mọ́jọmọ́wó kọjẹ́ pé proprietor méjì kan tí ó ṣe tí ìfẹ́ implemented máa yẹ fún ọlápẹ̀rẹ̀ mo ti rí nínú àwọn tó fún mi ní márùn lórí sùkú ọdún kẹta tó fún mi ní lẹ́gùn mi tó délẹ̀ kí lábẹ̀rẹ̀ kì ní ṣe ọmọ bá ń pọ̀ ṣùkú ọmọ bá ń ṣe kí ni nígbàtà kọ́dá ṣùlẹ̀ ẹ̀ẹ̀mejì làwọn ọmọ gba ìṣọ́ọ̀tì lọ wọ́n gba mẹ́ta wọ́n dẹ̀ gba tìpábìlì there are some standard schools tọ́nà tó second CA evaluation test báwọn ọmọ gba mẹ́ta report sheet second CA report sheet wọ́n wà gba tìpá ọjẹ́ mẹ́ta every Afa wàlẹ́ ó wà strenuous for the teacher máa gbọ́ mi ṣùgbọ́n teacher gan tó bá máa tó ń ṣe continuous assessment ní ẹ̀kọ́ sọ́nà education abábẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ ọgbà mẹ́ta result over twenty marks second year report sheet over forty marks then the report card sixty exam sixty plus forty ọjọ́ ọjọ́ olùkọ́ ọ̀gá àti two picture mi ọwọ́ àti pé ẹ̀ẹ̀mẹ́ta ní fáàmù ọmọ kọ̀ọ̀kan gbà á rìsọ́ọ̀tì náà lé ṣùgbọ́n àwọn terminal class àwọn ọmọ ṣe fortnight evaluation jọ́lẹ̀ ìdógún mẹ́ẹ̀ẹ́dógún eré ní àwàdà ni àwọn òbí kọ́mọ wà náà ìjọ wọn sì fún wa mọ̀nà mọ̀lá gidi pé wà láàrin ẹtí pọ̀ jù kí ló dé ẹ̀ẹ́dẹ́jì ti tó ṣẹ́rí bàtà wá fẹ̀ kẹta kó ẹmọ́ tí mo pa náà chief mo rí pé ó ń jẹ́ káwọn ọmọ ọmọ prepare for sixty ọmọ òsì máa kéde two picture nínú kéde o forty yóò lè máa wọ pé a ah, mọ̀ gbọ́dọ̀ kàwé o ọwọ́ ajá ọmọ tán bá serious kan ìbò ọmọ tí ò serious gan òbí òbí òbí yóò fi nàbàyè ní ìtàgé tó orí tó ọgbà nínú fọ́ọ̀kì ọgbà 19 sọ̀rọ̀ pé eh, top apart méje oníbi 29 sí tó fi wọ 50 50 percent bẹ̀rẹ̀ ní promotion to failure mọ̀rọ̀ mọ̀tọ́ gba 49 point lọ́dọ̀ wa ọba tó ń fi èmi gẹ́gbọ́n náà rò pé wàlá ìfẹ́lẹ́ ìfìlẹ̀ jọ́ ẹ̀ka approximate ẹni wá fún ọ̀bọ̀rọ̀ lọ ẹnì kan mú márùn wá àlò òwúrò pàápàá ìmọ̀ràn lọ nígbà tá a ti pé lẹ́gùn lò òkè sí pópó lò báyìí àwa ti gbé ni àlò all teachers now advice rule ṣùgbọ́n ọ̀tọ̀ fẹ́ fún èèyàn márùn àbílẹ̀ ṣèjìmá bìmádà ó mú wá lọ́nà pé kó wà tempting and enticing ẹjẹ́ àfìgbẹ̀yìn ẹlẹ̀ èwo lọ́wọ́ àtẹ̀lẹ́tẹ̀ bá ń bá mi lọ image positioning role ìtò ní ṣe pẹ̀lú iléèjì iléèwé yìí ibikíbi tẹ́ ẹ bá wà títà tó bá ń sẹ́rẹ̀ ìwé kan even kóbi kan sáré máa complain ẹ̀rọ àti wọ́n sọ fún principal àwọn ìgbọ́ ni wọ́n ìgbọ́ wọ́n ìgbọ́ lọ́fà you are not a good teacher àníkọ́ parọ́ àníkọ́ kọ́fà yọrọ school ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ pàníṣì méjì ló fi ṣiṣẹ́ Ah, ẹ̀rẹ̀ náà àwọn títà wádẹ̀ wà ń gbìyànjú náà ah, lọ́sífà máa wá solution sí pẹ̀lú àti ọlọ́ ẹ̀má òde a máa ṣe third meeting láìpẹ́ a máa discuss it inú òbí ọ̀rọ̀ ju ẹ̀rẹ̀ àmì ìṣe ní ẹ̀mẹ́ ìtìmọ̀ ọmọ yípo wọn ègbọ́ náà bí mo ti sọ fún ọsọ fún ọ tí wọn ègbọ́ ó sì ṣiṣẹ́ bẹ́ẹ̀ are you positioning the image of the school monafiki ni ọba àwọn àwọn sọ fún mi ìwọ́gán àti bíbí àwàláìsọ pé hundred percent ara ẹ wá jẹ́ kí n gbòtí adébi tí mo ń lọ tí lọ́kẹ̀ ní tẹ́ bá wò spiritual èyí wá ní tọ́kìtì wà lónìí spiritual world spiritual world spiritual world ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí báwọn ọmọ yín tẹ́ ẹ bá play gbogbo road tí mo sọ látàárọ̀ tẹ́ bá play spiritual road it may be effort in futility effort in what? wàhálà láìkì ń dára dálẹ̀ wà láì ẹ̀sìn ní tó máa ṣe nínú káyé ìyọ̀dá ẹ̀sìn wá ṣe ayé nìkan ọ̀run téèyàn bá jẹ́ pòfẹ́sọ̀ ayé nìkan pòfẹ́sọ̀ṣìp ẹ̀mọ̀ kò sí pòfẹ́sọ̀ ọlọ́run o iná àkọ́rọ́mọkọ̀mọ̀ àyíndà lọ́rí àtọ̀kọ̀ fẹ́rọ̀ ọmọ mi tí ọ̀run tí ò ṣe dáadáa ní ọmọ tó jẹ́ pé ọyẹ kọ́kàwé tiktok ni ọmọ wà fídíò kọlù yọmọ sílẹ̀ mẹ́wàá yọmọ póòsì o yọ lọ lé boyfriend yọ lò dé sátidé sunday yóò sọ fún àti kò ní sunlé ẹnu àwọn òbí rẹ̀ ọ̀ka ó sì mọ̀wé ó ní brain ṣùgbọ́n kò kàwé ẹjọ́ bó ni ó ti pass. spiritual role ẹni tíṣà wa gbọdọ̀ ṣe òun ló wá fa ojúṣe yín in building a strong muslim community bóòlù àwùjọ léèrè yìí ni ó sì já sí pé gbogbo ayé ọ̀nà rí pé mùsùlùmí làwọn tó wà ní wà látàrí ó tún náà yìí ńlá wà á ń tún mùsùlùmí lẹ́kẹ̀ẹ́ pàtẹ́ ìbáṣọ́ àmì òtù gbogbo àwọn ọmọ tó ń wá léèrè yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lára wọn débi pé láti inú àwùjọ yìí lọ ìwà ní ó ti máa jọ wá mùsùlùmí ìjọba ìjọ ẹgbẹ́ tí wọ́n sọ dáadáa àwọn ọmọ lórí jama kí ló rí ara àwọn róòsì yẹn ilé ẹ̀jẹ̀ kan mọ̀ pé ìjáàbù kọjá uniform it is Allah's commandment irun táyì kí ọmọ ní ìrísí pẹ̀fara ni òun ni ẹ gbọ́dọ̀ máa ṣe lẹ́tọ̀ lórí pàtàkì wọn ìyẹn ló wá fà mo wá líìsì bíi rose méjìlá bíi mélòó bíi mélòó jẹ́ náà káwùjọ ó lè jẹ́ àwùjọ mùsùlùmí fa bá dálé èrè ilẹ̀ ojúṣe ẹ̀yin tíṣà mo mú méjìlá wá ó lè jù bẹ́ẹ̀ lọ nínú àwọn àlàyé mi ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣàkíyèsí wọn bá ti mo mú wáyé ah, ọlọ́run mà sàyẹ́lẹ̀sàn ọlọ́jà sọ̀rọ̀ rẹ̀ kí mo pa lákọ̀ọ́kọ́ being an exemplary role model alẹ́kùsùwàtún hasan lakọ̀dùkánà lákùnfẹ́ ọ̀súlì lárí òṣùwátó hàpá fẹ́rí kú community bá ní mùsùlùmí ni wá ti Islam láfẹ́kọ́ máa darí kò lè pọ̀síbù tẹ́yìn tíjà bá lọ jẹ́ bat model fẹ́ẹ̀mọ̀ kankan sí ìsọ kankan fún yín ǹjẹ́ ẹjọ́ mọ̀ táwọn tá a kọ yìí wọ́n máa ṣe bí wà fẹ́ẹ̀mọ̀ abẹ́rù

òun láti bí mo máa káwọn bẹ̀ ju ó wá ka Quran ránṣẹ́ mo wá ṣe ààrẹ ní pátọ́ọ̀mù àwọn alumni school wa gbogbo in fact who is one of my students at University of Ilorin bí mo ṣe máa ka Quran ní ló ṣe ọ̀bẹ̀rẹ̀ fún ọba ń bóra ọmọ náà ọmọ ń bóra bó ṣe ń bóra tójú rẹ bá bó o ṣe máa sọ vocabularies àwọn vocabularies tó máa ń sọ máa gbọ́ mi o èmi máa ń sọ vocabularies yẹn sábà mọ́ sọ̀rọ̀ màá wá lo synonyms you this student you are too garrulous you are talkative ọmọ kan náà wà lórí ẹ̀yà yìí she is my younger sister she is so garrulous ọ̀nà kiri bẹ́ẹ̀ garrulous she is talkative yẹ́n mi ẹ̀sìn sáàsì ni wọ́n sọ bá tẹ́lá bá wọn sọ̀rọ̀ oṣù kù ibò vocabularies tá à ń sọ àwọn ọmọ ṣe kí ni o one month. Ah, Yorùbá yẹ bí pẹ̀lú mi o, do you agree with me? Láti wá build the strong Muslim community, ẹ gbọ́dọ̀ jẹ́ role model. Kí mọ́lá ẹ gbọ́dọ̀ jẹ́? Káwọn ọmọ orí fẹ́yìn tíṣà ní àpásìkò wọn bá tó ẹ, tí bá ti jẹ́ pé ẹmọ ẹgbọ́n mi o, kí wọn bá tó lọ́rọ̀ fa tọ́lẹ́ẹ̀tì. Àwọn ọmọdé mi kì í fẹ́ kírun. Ṣé àwọn ẹgbẹ́ tó tó mi ẹ gbọ́dọ̀ máa káwọn ọmọ lẹ́kọ̀ọ́? You ìkọ́nà àwọn tó jẹ́ ní pastors àti lágbàjá ṣe has not been praying since five days ago lọ́dún sọ she ṣe not go and pray Some people owó tí máa menstruate ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ ọmọ tí ń jẹ́ menstruation àtọ́mọ́ ọ̀gá pé kí ló bá tó mrs lágbàjá èdè kí ni ọ̀dẹ̀ ti yé mi pé she is all solar kò sí lé lọ bá mrs lágbàjá gbà àtúntà tó bá jẹ́ pé ọmọ ẹran jíjẹ pé ọmọ ẹran jíjẹ rú mi báyìí ẹ̀rọ ọmọ ọba ọmọ láti lọ ọba pé àǹtí you have not been present ṣe fáwọn àǹtí kan bẹ lọ́wọ́ lọ́wọ́ pé àǹtí you have not been present society days ago yes or no àǹtí yes any explanation all wà sálàyé fún pé when you grow a bit every month you will this you will that and this will happen to you for those days and that you are expecting menstrual kìnnì kan bla bla bla bla òní máa Ah, Allah ah aláwàtúwàá níjọ́ tó bá kọ́rí ẹ̀jẹ̀ wà láì nínú tó dá mi lójú kò ní gbà mí tọ̀ fún pé àǹtí lágbájá ló ṣe kéré o kò ní wọ́n fàlàyé tí ń jẹ́ àìsí owó ọ̀dẹ̀ máa ti ń jẹ́ because she has never experienced it. àwọn ọmọ ń wò ní aláàfẹ́ build strong Muslim community nínú iléèwé wa ṣe àkáwọn ọmọ tá a bá build yìí ni wọ́n fọ̀ káàkiri gbogbo àwọn ní nàìjíríà kọ́ ó ti bó èsì lọ Canada bẹ́nu wọn èsì lọ us bẹ́nu wọn èsì lọ Saudi bẹ́nu wọn èsì lọ bomi bẹ́nu wọn èsì lọ Malaysia bẹ́nu wọn láti fi community tẹ bá bíúdì fún wọn láti gbóde valley yìí wọ́n mọ èjọ́ lọ ní ìlọ́nù èjọ́ lọ ui èjọ́ lọ bomi wọ́n mọ wá spread the bíúdì yẹn indirectly èyí títà kí ní tentacles káàkiri ayé and allow the world to survive mo wà ń ṣakí Ṣakí mo ti one of my female students brilliant one wà láì nídìí ọ̀pá yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ sáà láwọn ọ̀sẹ̀ ẹ̀ nílé mo sáà láwọn ọmọ obìnrin òun wà ó ń ṣe nothing So tẹ̀lé school of nursing lánàá ní Ṣakí ọmọ dáadáa dad, very brilliant girl modest ethical ara àwọn student mi tí mo nífẹ̀ẹ́ pọ̀ àṣọ tí wọ́n sọ̀rọ̀ school wa We fi lóun ti parí ní school tiwa ọkùnrin ọgbọ́dọ̀ fọ́ọ̀kan obìnrin ní school wa èèyàn gbọ́dọ̀ máa jì mọ́ra wọn ní skul wa ọ̀tọ̀ níbi ó dé fi ń sàlùwàlà ọ̀tọ̀ níbi ọdún sọ àà pòfáìtọ̀ tó bá mú ọ wá ah, wàlẹ́ ó di àbọ́bílíkì ní o ọ̀ fọ́ kó bí o gbogbo àwọn ẹ̀kọ́ yẹn sọ̀rọ̀ mọ́ dáadáa lọ́mọ ìlú ẹlẹ́sìn náà ló ti wá àwọn ọ̀rẹ́ rẹ̀ náà sọ owó bí wọ́n sọ yìí wá ní ké we want to see you this girl has been advertising your school she has been saying a lot of we want to know you wọ́n bá tó wọ́n sáré wá mọ́ wá bó káwọn fẹ́ rí mi pé ọmọ ti máa ń sọ̀rọ̀ mi àti mùsùlùmí fapọ̀ tó fẹ́ mùsùlùmí táwọn fẹ́ na ẹ̀tọ́ mùsùlùmí àwọn ti lọ sí kọ́nfẹ́rẹ́nsì jama talo promote ilé ìwé ìdílé rẹ talo promote ìwé ìgbàgbọ́dọ̀ rẹ don't be surprised gbogbo àwọn ọjọ́ ṣe náà sùn tá a bá rí márùn mẹ́fà mọ́ lọ́dẹ́ pé ìbàdàn lọ lọ́kọ̀ sí ibo ní ọmọ ọmọ rẹ á sì mọ̀ bọ́lá ẹ̀kọ́ yóò bá yé tẹ́lì kíkọ́ ọ̀bà jẹ́ róòlù bẹ̀rù ẹ̀ṣọ́ àwọn ọmọdé lórí burúkú àwùjọ sùkú ò lè jẹ́ islamic environment ẹ̀ lè bíu di muslim community kàkà torí náà mo rọ̀ wá ẹ̀já jẹ́ róòlù model ìlọ́rọ̀ ń dẹ̀sọ nípa ànábì wa Muhammad sọ̀sọ́là lápọ̀dìkánà lápùdí rọ̀ súnlá ìwòsùwátòrùn hafa ọlọ́jà fúnra yàtọ̀ Number two, practicing and implementation of Islamic teachings as contained in the Quran and Sunnah to the best of one's ability. Jama, láti build the strong Muslim community. Sẹ́rí kankan bẹ̀rẹ̀ fẹ́ teachers. Teacher mi ní mentality bẹ́ẹ̀ èmi kẹwàá ti sẹ́ bí ní o. Gbogbo àgbà àdáṣẹ́ ń ṣe òyìn ọ̀gbàgbọ́ o. Ẹlòmíì rí sí kọ́mọ ó lò dáàbò orí sí ládàáda. Kọ́kùnrin ọmọ bọ obìnrin lọ́wọ́ oríṣiríra dáradá kẹ́ ẹ má máa jó oríṣiríra dáradá ń tóun fẹ́ ni pé mìíràn àti mẹ́fà ká máa dì mọ́ra wọn ká máa rò wáǹsì lójú àwọn ọmọ ká máa túfì lójú àwọn ọmọ kẹ́ ẹ máa sẹ́ńdọ̀ bí apáǹsì kẹ́ ẹ jó kẹ́ ẹ lù kẹ́ ẹ ṣe wèrè òní lógo wèrè òní nọ́mbà títà ní ìfowópamọ́ náà fẹ́ ni ọ wá rí pé sùkú òfin ààyè rẹ̀ lẹ̀ inú rẹ̀ wá bàjẹ́ ó tún lè máa ń ti géètì àwọn ọmọ ìgéètì ìtọ́lọ̀ àtànàbí fẹ́ jẹ́ sọ fọ́ kéèfé skúlù bá jà tàbí bá ọlọ́ àtànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ẹrùkú ṣe ní kèdì ní pé ẹ gbìyànjú ìtọ́lọ̀ àtànàbí bá sọ ẹ mà ṣe mọ́ wá fi kó pé to the best of one's ability bá a ṣe jókòó spirituality lẹ́bùn kan náà láwà lẹ́bùn kan náà ká wà láwà

gbogbo èrò pé mọ̀ kọ́ àwọn ọmọ ní dáadáa mọ́ mi là ṣùgbọ́n lábala Kùránì àdìsí ìbẹ̀ lọ́tọ̀ àwọn tó bá Kùránì wọ́n nípò ńlá wọ́n mọ̀ wà pẹ̀lú àwọn mọ̀lẹ́kà mi ìkra wàrìtẹ́kì kàmọ̀ kóńtà sọ̀rọ̀ tí ó fi àyà ti jùlẹ̀ fa iná àásìrò mọ́ńsì látìkà ẹ̀ńdà àásìrì àyà tí ń wà

ní abala ìjáàbù sí ìṣẹ́yẹ bí ìṣèjọpọ̀ lẹ́kùn ìjáàbù náà kẹrìnlò ààrẹ ọwọ́ gbogbo ẹ̀ olùblọ́ọ̀fù olùsọ́ọ̀sì ó tún lò nìkan ọ̀bù ààrín kankan náà nínú òmúra olóore bẹ̀ ọwà lè wà múra lé deficient ṣùgbọ́n bí wọ́n bá rí fọ́ wíìkì sí àwọn tó bá dá ń bẹ̀ náà fojú burúkú wà gbìyànjú best of your ability nígbà tí èèyàn bá fi sẹ́nu environment

gbogbo tájà tí wọ́n ń lò fún bí ìṣẹ́lẹ́nu rẹ̀ nǹkan ó sàfà gidile point one ó fà gidile kiri o ṣùgbọ́n wọ́n bí thirty nine ìjọ tó ń fún ọlẹ́ lórí wọ seventy nine a one náà wà láì congratulations mo ti mà wọ́n léèwé kan bá mi tọ́jẹ́ pé staff wọbẹ̀ with small cake ó fi bẹ̀rẹ̀ lẹ́rìí ti mẹ́kọ́ láì fọ́ọ̀sì ẹ̀ sáàpù wọn bẹ̀ kí ò ní ka Quran ó dẹ̀ bó lè rẹ̀ tó ti sọ Arabic tó lọ tó dà wọn sáà ùsáàtù tó gbowó lọ́wọ́ rẹ̀ ọ̀fẹ́ ní o ùsáàtù ọmọ kan kí ó bírèkì díẹ̀ díẹ̀ kọ́ ọmọkùnrin àmì ìka òun náà dẹ̀ sí yọ̀ àmì tí ìmọ̀ tó ti máa rí Quran ọba bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́tìmọ́kàrí àti ìsìnlẹ̀ tọ́lù mẹ̀láyé nàìjíríà g2 mílíọ̀nù dubai díẹ̀ díẹ̀ sẹ́kẹ̀ owó graduate ní ọlọ́pọlọ ní tí wọ́n máa kọ́ mi láàrin ọ̀sẹ̀ kan òun ti kọ́ láàrin 10 minutes ó ti máa òun náà wà kà lé ìfá gbogbo agbègbè ẹ̀kọ́ mi lánàá mẹ́mọ́ tún kàrí àáfì ìsìn orí ní òkè ká ìfáàsì gbàgbà àárẹ̀ ọ̀sẹ̀ kan ó parí ìdẹ̀bí ìpàtó ara jù á ìfáàsì ah! lówó ìlú ẹ̀rì wọ́n bá tó ti ṣe lóga àrọ̀ bíyà háàdà háàdà a háàdà àbá ètò eré ní àwàdà ọwọlé èrèdí ọmọ kùrà amẹ́ríkà ó kú bẹ̀rẹ̀ tó mẹ́rin tó sọ́lá rúbáwá kí ni wọ́n ti lé fún bóní bàdà. nọ́mbà tírì moving away from all Islamic practices mo wá líìtì ẹ̀tọ́ pọ̀ díẹ̀ mo tó líìtì ọ̀sẹ̀ líìtì ẹ̀tọ́ jama ẹ̀jẹ̀ mo fẹ́ kẹ́ ẹ̀ líìtì sí nọ́mbà tírì dáadáa bí àwọn olùkú àwọn tó tó ń bọ̀ ṣẹ́jà fẹ́ build strong Muslim community ẹ gbọ́dọ̀ ṣe na a si wàlùmọ̀kàrà ẹ lè build the Muslim community lórí sins and acts of disobedience to Allah jàmbá ẹ̀jẹ̀ ẹgbọ àti mòdé sẹ́ẹ̀dí fún àwọn kan dalẹ̀ ìwé mùsùlùmí ẹrú adájọ́fẹ́ sọ mo lè ti díẹ̀ afẹ́ bí schools àwọn tó wọn wá àwọn mo mú láti di shaking hands with the opposite sex ilé ìwé kan lẹ́nu tí mo ti wá nígbà náà lọ́jà àpamọ́ ìlú o àsìkò break male staff àti female staff kan wọ́n ṣe nàwárí tó barilla boyfriend ṣe fi nàwárí tó barilla ní káyọ̀ hmm. <laughs> sọ̀kẹ́rọ́fẹ́ fẹ́ẹ̀yàn ó ṣòfò different ọ̀lọ́lé àpòbí ẹ̀mí nàwárí tó barilla boyfriend girlfriend tààkùdá ń ríṣà wàtàkọ́rù bá ilé yìí wọ́n bẹ́ẹ̀ ti súnmọ́ èṣù sọ̀rọ̀ pé kò rọrùn kí kó kọ́ wà nàìjíríà kọ́ wà nàìjíríà obìnrin ó ń ọmọ nọ́ọ̀sì ó fojú wọn pé wọn ìjà yọ̀wọ̀ máa sọ fáwọn títà kankan ọ̀wọ́ àbọ̀ ṣe ìwọ́lẹ̀ tí ó jẹ gbẹngbẹ yóò fi kí ni ẹnì kankan ò sí káwọn for long time tó ráwọn náà ó ti wò pé ìsàlágbájá tó gbà míì tó bá parí àtúnú lẹ́sìn wọ́n bèrè ẹgbẹ́ àwọn kọlẹ̀sì náà àwọn méjèèjì ní òkùnrin skúl àti wọ́n dọ́gbọ́n dẹ́wẹ̀rẹ̀ ìwò ìwé realization of Nigerian liberty ẹgbẹ́ wọn wọ́n bá ti ti tú àwọn ọmọ tí wọ́n rò fún wọn ní láàkẹ́rì ìkánà ọmọ ẹwà délé ọmọ yóò tí ilé sọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n ẹ̀kọ́ ní ilé láàkẹ́rì ọmọ wa demonstrate ètí wọ́n ṣe ọmọ òde ẹgbẹ́ ìwọ́pẹ́ mọ́nì àti àti ọwọ́ ń kìí sí ara wọn ṣe náà rò máa ń sí ara wọn wọ́n wá ń gbáṣẹ́ ọmọ kékeré rẹ̀ sí ìsàlàyé owó tẹ́lẹ̀ sọ ṣùgbọ́n ó lè demonstrate àwọn ẹ̀yà ìtẹ̀lẹ̀ tó bí àtẹ̀yìnlẹ́gbọ̀n mi yé jù náà táwọn ẹni bá ń sọ àwọn kankan ẹ máa gbọ́ yé àbẹ́ ìgbọ́ yé àwọn ọmọ tèmi lè demonstrate kì í má gbọ́ yé èmi ọmọ sign language ń tẹ́ wá sọ lè mi gbọ́ láti ní kò yé ni ṣùgbọ́n ìtọ́ bá sọ fún ẹmọ túnmọ̀ rẹ̀ tó bá ń yẹ́ ẹmọ pé bí ń pa nù èmi ọmọ pé bí ń pa bọ́yọ́ fẹ́ sùn ìtẹ̀yìn lọ́fẹ́ sùn ìtẹ̀yìn lẹ́mọ̀ túnmọ̀ rẹ̀ kò yé mi ọmọ ẹwà sísẹ́mọ̀ mi wọ́n àǹtí àǹtí àǹtí wọ́n kí ọmọ fi ọwọ́ ka ètèké wọ́n fèsì ìkara wọn ọmọ mẹ́ta sí mẹ́rin ló débẹ̀ sọ fáwọn òbí wọn lé àwọn òbí páàkì lọ́fíìsì tó bá ìtọ́jú pọfẹtọ àwọn ọmọ àwọn dẹnusẹ gbẹgbẹ àǹtí àtọǹkú kan ní break break break àǹtí àǹkú fọnṣẹrẹ fọnṣẹrẹ ṣe òbíbí mẹ́ta mẹ́rin tàbí lọ́fíìsì kí ni o ẹ̀tọ́ ní skul kì í bá ẹni tó ṣẹlẹ̀ wọ́n wá sọ wọn ẹwà bẹ́ẹ̀ ni wọ́n bí bá wọn mú kí bọ́n ṣe jẹ̀ náà ẹwọ́ bí àjọwọ́ ti jẹ̀ ṣé ẹrù kan lè build the muslim community lẹ́yìn strong work níbi bẹ́ẹ̀ pé male and female teacher wọ́n ń bọra wọn lọ́wọ́ wọ́n ń dìmọ̀ ara wọn wọ́n ń kíìsì ara wọn wọ́n ń romance ara wọn wọ́n ń ṣe fídíò kọlù lálẹ́ tí wọ́n máa rí òwò ara wọn gbogbo realization wọ́n ń ṣe ṣé ẹ ti build the muslim community báwọn ibi tí male part tó kíìsì ní primary school even secondary school wọ́n kéré tọ́kọ́ bọ́ bàbá ní wọ́n ẹ̀jẹ̀ ẹ̀kọ́ àti ẹ̀sù kéré èdè ẹ̀tọ́ bá wọlé ọmọ age by age thirty ọmọ tó báyà ti wọ́n jẹ́ ẹ̀kọ́ àti ẹ̀sọ̀ ló ìmí ìlú ìjọba ti kéré forty now ajẹ́kẹ́ ẹ̀ lórí ìtọ̀ nǹkan ọmọ wa ní ìgbọ̀n ẹ̀ jùlọ lọ́dún orí bí ẹ̀sọ̀ ló máa wò mí o lọ kárípá 100 náà bá wájú ọlọ́run ọlọ́wọ́ bínú ju abẹ́fòònù sí dáadáa lọ àbẹ̀wò lábẹ́fòònù smartphone orí ibú nu èèyàn díẹ̀ ni wọ́n orí ibú rẹ̀ ó ti dà fámìlì ìyàwó ìyàwó ẹ̀ ìyàwó tó lò rẹ̀ lọ́dọ̀ ọkùnrin ní ti di ọkùnrin ní bá ń fẹ́ ọlọ́ọ̀ni rẹ̀ ó ti

mo parí ibi fúrání lónìí o èèyàn tí ọkọ̀ mẹ́ta lè mọ́tò lẹ́yìn mo parí fúrání kan láàrin dọ́mẹ́ta àpòsùwọ̀lẹ́ àmàtù I completely of the whole Quran in three days. That has never happened to me. Almighty Allah, thank you. Àwọn ọ̀dọ́ ìrọ̀lá àdọ́bà ní Kùránì kí á ní orílẹ̀ ìlú. Àbúrú máa tètè spread. Ever build strong Muslim community. Make that female parents have illicit sexual relationship lọ ok atúrí female staff obe àpọn àpọnẹ́tù kè lọ́kọ́ a rí nú àwọn parents tọ́lọ́mọ tó ah, ní á masha allah ní sí àlú ìsàfíà wọ́n jọ fẹ́ èdè oníyẹ ooo oh, wow you are beautiful and ẹ̀rọ òwe am Mr. Samson parent of I sell techno in primary one. I'm working at CBN. Can I get your phone number? Nítorí òfin tó bá ọ̀sẹ̀ kìí sí èkórí ọlọ́run o. Kó o lọ pé olóòmọ bí olówó lè rí o. Okay, can you please follow me outside? I have a gift for you in my bed. Ọfẹ́ kórí gift tó ń lò. Ẹ máa wò ní ọwọ́ amúdé ta kéèké pé gọ́ọ̀mẹ́ntì ò sí lápò lábẹ́ fún five thousand. Ẹ náà wò ní ọwọ́ àtẹ̀bí ẹ̀ sáàpẹ ẹ̀fọ́jẹ́ kò tí ìdè mọ́tò gan ó ti mú kí ní ìwé lẹ́wọ́ lò remote ó ti tẹ̀ pàwọn á ìfà náà calm down gbé orí ẹ̀ lé ìwà bẹ́ẹ̀ o ẹ máa wo eré ní àwàdà ọ bá sí mọ́tò ọkẹ̀ yọ bí five thousand kan ten ní ẹjẹ́ àlùkò lọ́ndẹ̀ thousand ní ọba níbi ẹ máa wo bí ó sàn àbábẹ́ àìlọ́ọ̀bù o ẹkú bẹ́ ṣe mójútó àwọn ọmọ wa just to appreciate you. kọ̀kọ́ rẹ̀ eré ní àwàdà ó ti gba mẹ́ta ọba ń ṣáàbì ní ọ̀sán I really love you can you come to my office tomorrow bla bla bla ìmọ̀lẹ̀ ní ọ̀lùdé lọla, ẹni kìíní kan independent ẹni workers day eré ìyàmẹ́fà àmúwà for cut shop short ẹ máa afẹ́ bí the strong Muslim parent your your people dey feel the next day about the Ooh, she's vomiting. Ó ti tu tó tu. Yàrá kí lọ bẹ̀rẹ̀ sí. Kí lọ bẹ̀rẹ̀ sí. Tẹ̀k Oh, ti ó ti èyí bá ó ti lóyún. Nígbà tí ó wà bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ bá sáré kọ́ sí lọ́pọ̀ àwọn òbí. Ṣé á ah, àwọn fi lè ta àwọn ọkọ̀ náà? Ṣé gbọ́mọ tèmi ọmọ lọ rèé? Kí lè ta ọkọ̀ náà gbàjẹ́ bá ti ẹnìkan náà fi See how they are generalized ìgbẹ́ yìí iṣẹ́ tí wọ́n bá wà lọ́pẹ̀ yìí fà ẹ̀rí ẹ̀nìkan ló ní tó ń jẹ aburú. sábúrú yẹn bá jẹ́ ẹ̀sùrò ọmọ àbá gbogbo nílò kọjá àmì keep milk wà láyé sí ìdákẹ́ èmi ẹsẹ̀ bẹ́ẹ̀ tèmi o tèmi ni pé màá fi ọgbọ́n sọ fáwọn tó bá yẹ kí n sọ fún kálífà fún ṣe bẹ́ẹ̀ àníyàn mi not to humiliate him or but to correct him or tí wọ́n bá wá tí wọ́n ti méjì láàrin ọdún kan mẹ́ta mẹ́rin márùn àwọn pẹ́lẹ́ntì ọmọ bára ń sọ̀rọ̀ gbogbo èrò ilé èdè kíké ní o ọmọ láti wá pàápàá tó bá jẹ́ pọ́rọ̀ fúlámù wọn ó lè túmọ̀ sí wọn wọn mọ̀ kọ́ mọ́ tó bẹ̀. sẹ́ẹ̀rí pé talọ́ba léèrè jẹ́ báwọn tábà léèrè jẹ́ olùkọ́. so gbogbo àwọn àdánwò gambling ká máa ta tẹ́tẹ́ bleaching ara bíbó sàlámù àlékún ara bíbó lásìkò bírèkì kí sáàpù ọmọ plé wíńsì nínú class táwọn ọmọ náà wà máa jó kán mérí táwọn ọmọ obìnrin bí àkúngbòrò bí kọ́ orin ọkú ló máa plé rẹ̀ bírèkì kírun kí títí ọmọ bọ̀ wá súkú kó serun bí ọmọ yahoo kí wọ́n ga bí ọ̀lọ́ ah, èyí tó jóbi ó ṣe jẹ́rìí gbogbo orú àwọn ìkan kó ṣe tàtú kọ́ máa sọ àwọn ọ̀rọ̀ gbogbo àwọn ìyapọ̀ ọlọ́run yìí ẹ gbọ́dọ̀ àfọ́jẹ bí bẹ́ẹ̀ be building a strong Muslim community are we together number four Islamization of knowledge or discipline tẹ́ ẹ bá fẹ́ bíúdì strong Muslim community gbogbo ń tẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ ìlú nítorí Islamic jàmọ́ ẹ̀jẹ̀ bá àmì tí mo dé sẹ́ẹ̀rí gbogbo táǹkà wọn ọmọ ẹ̀ mọ́ṣẹ́ mi dé kéèké fúra ní ìnábi design sílábọ́ọ̀sì kéèké ẹ̀sẹ̀ àdíìsì ìnábi design sílábọ́ọ̀sì mo lè sọ fún yín pé sílábọ́ọ̀sì tá à ń lò ní primary secondary majority àwọn tó design rẹ̀ ọ̀tá ọlọ́run ni wọ́n kí èbá sì gbàgbé bọ́lọ́ ń sàánú báwa mùsùlùmí náà di pòfẹ́sọ̀ bá di dókítọ̀ làwọn mùsùlùmí wà nù wọn ni ló ṣe pàtàkì rìvíù àwọn kankan ẹjẹ sọ reality fún yìí ìtọ́ Islam pọ̀ nínú tẹ́ ọmọ rẹ̀ ṣùgbọ́n mo tọ́ka wá rú golden valley àtàwọn school tó bá rí bẹ́ẹ̀ that's what I do tell my teachers you need to Islamize knowledge ẹnu fẹ́ lápẹ̀rẹ̀ ẹnu òwe mọ̀ á lo Yorùbá English civic social studies nínú Yorùbá àwọn tọ́pìkì kan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ṣírí orí ikú jáàrù tẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mà torí sàkọ́rọ́ ni ogun olórí ikú kan ní ìjókòó tọ́ọ̀bù ní jáàrù ní pé ogun máa bá àyà àpàyàn tẹ́ ní ìjókòó wọ́n wàá sọ ogun bíi dáẹ́sì àwọn kan ń ogun ogun ilé ìjẹ́ kí áfíẹ́jì ọmọ wà ogun wà láì ibi tó bá ti ń bọ òògùn orí ìlú ní máa tẹ̀lẹ̀ tẹ̀. ẹ̀ ń ṣe síríkù ọlọ́run ni àti sọ́mà ní àdúgbò tẹ̀lé tí wọ́n mú sí i kéèké wọ́n ní wọ́n pé ìwáyà tó ń sọ ìyá sábìtà ní junction muslimu ibi mọ̀ ń sọ ìpínlẹ̀ ọdún ní ẹ̀ẹ́dógún o nfàtúwa abdulrahman mọ̀tàlá wà lùsàdí ìlú òfin ní Ìbàdàn àfọ àgbà ni wọ́n àìmọye ìyẹn wọ́n ti kọ́ nípa ọmọ ìtù ní láti àwọn ojú káàkiri ara àwọn sáàfù ní náà ni wọ́n ùsáàfù náà ń ṣe kúrú láti bọ́tọ́ láti àrọ̀ méjì tó wà ní oṣù dára sùn gbà yẹn àwọn afọ́ntajà ndọ́ṣọ̀ muslim wọ́n láwọn fẹ́ ṣe òògùn àtọ̀wọ̀ mùsùlùmí ló dẹ̀kọ̀ ọmọ wọn ùsáàfù dẹ̀ ṣe kúrú bá tọ́wọ́ àwọn kúrú wọ́n pe òun bá òpé èyí ti àwọn ṣọ́ọ̀bù dẹ́kì wọn ní ṣe. Ah, eh, nínú bẹ́ẹ̀kọ̀ ọmọ ní ṣùkú, ẹ̀ẹ́kọ̀ ọmọ lóògùn, ìgbàgbọ́ nípa nípa òun, nípa òmìnira, nípa òòsà, nípa èṣù, nípa òòrùlé, Ọbàtálá. Odùduwà, ẹ̀rọ lọ sí mọ́ta, lọ́tẹ̀ẹ́rọ́ta, ìtàn ọlọ́rin ìtàn tí ò ní ìtàn ọ̀dùn. Èyí wá kọ́ àwọn ìkẹ́kọ̀ọ́ ẹgbẹ́ fẹ́ látọ̀rẹ́ ẹ̀sùn tójú ọ̀bà rọ̀ lẹ́ Yorùbá òsà lọ́wọ́ yẹ kí èèyàn ọmọ tójú òkè lọ ẹ̀ta lọ́kọ̀ Yorùbá bí ọ̀yẹ̀ lọ́kọ̀ Yorùbá ọ̀yẹ̀ Yorùbá bí wọ́n yẹ pátápá lẹ̀ àmì sílọ̀ pẹ̀tẹ̀ náà tójú ọ̀bà rọ̀ nílẹ̀ Yorùbá fẹ́ wọ́n lọ́ tàbí náà bọ̀ òsà wọ́n ni ìgbè yìí lọ sẹ̀rí àpọ̀

sẹ́yìn bá ti wá kọmọ̀sá pé tí wọ́n ní akọ nílé o tí wọ́n bá fi ọmọ wà ẹ́ àti mọ́ bẹ́ẹ̀kẹ́ ìgbó òfin dáhùn ṣùgbọ́n gbogbo ń bá ní akọ ní lórí ìrọ́nù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ nígbàgbọ́ sọ̀rọ̀ òbejì o mùsùlùmí èèmọ́ bíbejì kọ́ máa ṣe èwúrú rẹ̀ ẹ̀wà àbejì o ṣíríkù ní o

pé nítorí ìsìn bá wọn lọ gba ẹ̀sìn àtọ̀hún lè wà ìsìláàmù lẹ̀sìn àtọ̀hún lè wà gbogbo bá bàbá wa máa ń ṣe táyé ti lójú wọn wà já pé mọ́ ayé wa ń dàrú ṣàgbéru kí kí bàbá òun náà ń kírun ní ọ̀rọ̀ ẹ̀dá àlọ́ àbí ọ̀dà ọ̀rọ̀ kíkẹ́ lè lè ṣùgbà bí wà tàbí yóò tún dáàbò lọ́rùn kọ́ wá kúrò ní kí òun ní pípẹ́ ìsìláàmù nínú ọ̀dá àwọn oṣù orò lè nínú ìní ọ̀dá àwọn ọ̀sọ̀dún eégún má láyé bí á dàrú ṣébi tí o ti sọ ọdún eégún sáà náà fàyè rẹ̀ ta àtìláàbù tó yẹ ká máa nọ̀ jẹ́wọ́ lọ́dà ìgánikan náà jẹ́ta ọ̀jẹ̀ bẹ̀ẹ́ ní àmì wáyé ìjọ ọdún náà jẹ́ta mo má lábùgẹ́ yìí ìdáwọ́ owó báyà wọ́n ti dáre dá wọ́n wọ alápáńsápọ̀ òṣèlú olúbàdàn ìbàdàn òfàrà wọn wọ́n mójú ara mi rí ìlú ìbàdàn wọ́n máa parí ara wọn olóòlù olóòrù ọ̀pọ̀lọpọ̀ ní olóòrù jọmọ́ aníjọ́lóòrù o aníjọ́lóòrù tọ́ọ̀dù wọ́n wà ní olóòrù tọ́ọ̀dù kan ọ̀tá ọlọ́nkan ọbẹ̀ jáde ẹ̀yin obìnrin ẹ̀ gbọ́dọ̀ jáde ọyọ ẹ̀sọ́ fẹ́ ọdún òtúnú àwẹ̀ àbíléyá ilá sọ pé à ń ṣe ọyọ ẹ̀ gbọ́dọ̀ jáde dèdèrè kan wá ní àwọn èèyàn gba ẹ̀sìn àtọ̀rìn iná wá ní káwọn ọmọ sọ̀rọ̀ òdílé àwọn ẹ̀dìmọ̀ ohun tó àwọn òṣèké ni kò gbáàdùn please Islamization of what knowledge ẹgbẹ́ gbọ́ sórí civic àti social studies àwọn tọ́pìkì kan bẹnu àwọn aṣẹ àwọn ọ̀tá ọlọ́run náà di fáìlì wọ́n lè ní ẹ̀kọ́ àwọn ọmọ ní five of festival máa wò ní o wọ́n kọ́ egogo festival kìíní kan ẹ̀ẹ́kọ̀ torí tí wọ́n bè wọ́n ní ẹ̀záàmù ni ẹwà rọ́bí ṣìpé egúngún ṣíríkù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe ẹ̀wọ̀n kíní òkè ìbàdàn ṣíríkù ìwọ ọba kọ́ máa ń fífíìkì social study tó wọn légúngún tó bí iṣẹ́ you have not islamized the knowledge. polygyny polygamy làwọn máa ń pè wọ́n ní ẹ̀kọ́ advantages disadvantages ibi tẹ́ ẹ bá ti róbè tó ń kọ́ social studies àbí civic

ìfẹ́ bẹ́ẹ̀ sọ fún yín ni pé ìyàwó kan ní ẹsẹ̀ mentality christian bàbá Bọ́lá Àgè former attorney general of federation ó ṣe ìyàwó kan lẹ́gálẹ̀ ọfẹ́ yàwó tọ́pọ̀ síta ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ń bàdàn lọ́nà sọmi ọ̀nà owó ròyìn tẹ́ ẹ bá rí àwọn tí ìyàwó yẹn bí fún bàbá Bọ́lá Àgè wọ́n jọ Bọ́lá Àgè bí ìmọ̀mọ́ ni ṣéwù láìsí ẹ̀fẹ́ ká máa lò lọ ẹ̀wọ̀ pásítọ̀ èkó tó ti kú jòlù tí sọ́ọ̀tì ẹ̀ tóbi láì ẹ̀wọ̀ yà àwọn obìnrin bá ń gbé àwọn tí máa fún gbà tó kú ṣé láìpò orí ibú bá àwọn ẹgbẹ́ kí mùsùlùmí ọmọ lò wọ́n fẹ́ kẹ́ káwọn ọmọ ní polygamous kẹwàá kan advantage márùn disadvantage fifteen ìwọ náà wàá kọ́ ó sì máa fẹ́ nu àgbẹ̀lú tọ́lọ̀ ń sọ lóòótọ́ kò sí nǹkan kan tó ní benefit ó lè ní demerit demerit yẹn kèé ṣe ọlọ́run ló fi sí out of imperfection of human being the institution is a perfect one ṣùgbọ́n èyí tẹ̀ ń ṣe lẹ́sẹ̀ kí ni o lẹ́bàjẹ́ gbogbo àwọn tọ́pìkì bá wá pọ̀ nínú cv social studies irú ẹ̀ nìkan sọ wípé ẹ gbọ́dọ̀ lọ́lá fún lu yín jẹ̀sìn yín lọ irọ́ ni màá gbọ́lá fún Islam ju Nàìjíríà lọ ọlọ́run ní kí Nàìjíríà jù ní alújẹ náà àdúgbò ànámọ́ ìṣègbọ́lá fún Nàìjíríà jù sọ fún ọ sí Nàìjíríà àti kọ́ńtì kan tí mo rí pé wọ́n ti ẹni ọlọ́dà abáyà máa bẹ̀ mo sọ pé káwọn ènìyàn nàìjíríà ní fútbọ́ọ̀lù tó fẹ́ tí nàìjíríà bá wọ́n ènìyàn orí ibú ní òkú kó wálé wọ́n wò ètò àwọn ọmọ àwọn ọmọ onírun kíkọ́ wọ́n kò máa fowó wa mú kí wọ́n fowó mo lè má bẹ̀rẹ̀ fún nàìjíríà kó ń wéyìn kí ni pọ́blẹ́mù rẹ̀ ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ti tẹ́ ẹ bá ń kọ́ mọ I'm a patriotic Nigeria mo nífẹ̀ẹ́ ìlú mi ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ẹ̀sẹ̀ méjì kéde lọ́wọ́ ju Nàìjíríà lọ mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba mi jù bá mi lọ jùlú mi lọ torí pọ́lọ̀ ló lè lù kìí sí èlú mi lórí ọlọ́run tó dá mi ẹ wo àsìkò mi ti ṣẹ́jú mẹ́wàá. ara ẹlẹ́karùn-ún tí mo fi bí ni counseling students parents school managers and co-staff with hikman on Islamic matters. sẹ́ni bàbá sì náà ara sẹ́ ojúṣe ní tíṣà ẹ máa fún àwọn ọmọ òbí even school management àti sáàpù ara yín gan ẹ máa fúnra yín mọ̀ràn lórí ìtọ́ba jọmọ́ àlámọ̀ rí ẹ̀sùn àwọn ọmọ kan bẹ wọ́n kọ̀rọ̀ wọ́n máa ń sá fún ní máa ń fẹ́ bo obìnrin lọ́wọ́ yọ́ ọ̀dọ̀gbọ́n lọ dún bí ẹni tọ́lẹ́ẹ̀tì obìnrin yọ́ fẹ́ máa wọ̀n látòjú wíńdò ẹ ti wá gbá mú ó lè má jẹ́ kẹ́ ẹ nà ní solution ó lè jẹ́ kẹ́ ẹ síìtì ẹ̀ dáhùn ó lè jẹ́ kẹ́ ẹ play àwọn fídíò kan fún un sẹ́ẹ̀rí counseling lábala islamic matter it helps a lot èmi tí mò ń bọ́ sọ nígbà mo wà ń kékeré mo láwọn àwa abúlé kan tí mo máa ń wù mo ti sọ́lá ìmọ̀ye lectures ara ẹ̀ ní pẹ́pẹ́ pẹ́pẹ́ table tennis rompe rompe of fight o eleven màá lọ jí owó mọ́mì mi àtowó dájú mi màá lọ ti ta pẹ́pẹ́ ebi owó ń di ọ̀sẹ̀ náà ta pẹ́pẹ́ ní ọdún ebi paníjọ́ka owó kókó gbére mọ́mọ́dá bí lèrò fún mi gbà akọkọ lọ́wọ́ àkọ́kọ́ Musa mùsáàsù wa àwọn náà káńsẹ́lì wọ́n wá síkì ní dáa wọ́n bá ọpọlọ mi sọ̀rọ̀ àtijọ́ náà ẹni ara yín jù ẹ bá ọmọ dáhùn kódà ẹ tó ọmọ mi kẹsẹ̀ náà sílẹ̀ aráka méjì ìwọ ọlọ́run aisha bora aisha ss1 aisha james 2 ó ń bora mo fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́mọ bìọ̀ jẹ́ kọ́rọ̀ mi ọwọ́ yín ẹwà títì ẹ̀dá ẹ lè wá fídíò àwọn kan tán bóra tán fẹ́ ṣe sọ́jírì fún para wọn ya ẹ lè wá títù kan kọ ní sunday cancer ẹ lè wá bọ̀ àwọn articles báyẹn ṣé àmọ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin counseling àti humiliation ẹ ilé ètè ẹ yẹ pẹrẹ rẹ ẹ sì lẹ́yìn ìmọ̀ ẹlẹ́ tó tíṣà méjì gbà mí tẹ bá di pé tíṣà kan bẹ paríṣà ètì ẹ mọ̀ jẹ́ wà bẹ <clears throat> yóò rí tíṣà yẹn sọ́ta rẹ ẹ̀yin tẹ́ ẹ rí tó láì tẹ bá ti á ń bà sọ̀rọ̀ kan gan ẹ tó fún níbi áàpù ẹ fún bí ignóòtì ẹyọ kan ẹ fún ní báyìí one hundred naira ẹ ṣéèkì àìṣà ẹ ọ̀gẹ̀ fine àìṣà yìí ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó lè mọ́ lò lọ́dún ọdún tí ń bọ̀ lórí our teacher àmọ́ how power how powerful counseling on Islamic matters is ara ń tá àti lè build a strong Muslim community kèwà kò student nìkan láàrin ara wa náà ìwọ jẹ́ female staff ẹ̀ fẹ́ yóò fi mọ̀ mọ́ra yín ẹ máa ọ̀rẹ́ yín tó pé ọkùnrin márùn-ún ló ń gbà òun náà ló sọ fún yín ó ń gbowó lọ́wọ́ ilé ó èyí wà Canada èyí wà ní ṣe gbogbo ọjọ́ pàṣẹ fídíò kọ gbogbo ọdún máa ń sí gbáàyà lẹ́ẹ̀kú ẹ̀yìn dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé n tó ń sọ ó burú adẹ́nàbìdè ó lè fẹ́ yọ kan nu wọn ó lè má fẹ́ kankan nu wọn tí wọ́n bá wọ̀n lé pè wà láyè tí wọ́n máa ṣe obìnrin ní ìní ìṣèjọ́dọ̀ rẹ̀ ọ̀dà àdúgbò ọmọ táwọn sọ ni ìtẹ́kù dá wákàtí mọ̀ bùlù fàínà aláìsàn bẹ́rẹ̀ wà bẹ́rẹ̀ lọ ṣìjà ẹn tó sàbò tó bá wọ̀ lépe ọlọ́run ti àmì àbòsílẹ̀ lórí ìṣètọ́rọ̀ rẹ̀ ti dàrú náà pé ọlọ́run á ah, 2.2 million lọ́wọ́ mi láàrin ọdún kẹkọ̀ọ́dẹ̀ fẹ́ mi ọlọ́run gbogbo ilé ọkọ̀ ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ọmọ bí bẹ́ẹ̀ ọkùnrin yìí ò lẹ́ni àforíjì náà wọ́n bá ní ọ̀rọ̀ ọmọ bí pé kí wọ́n fẹ́ fún ọ ní lọ́ọ̀bẹ̀ẹ́ pé òun náà gbọ́ wá rí kẹ́ tó wù sábòsí sí òun ní hajj ọwọ́ abẹ mo mọ̀ pé mo sì ọ̀gbọ́n bá gbé ìyẹn bá gbé ní kààbà ọ̀rọ̀ bá gbọ̀ padà. gbogbo ẹni bẹ́ẹ̀ sábòsí burúkú wọ́n bá wọ̀ lẹ́fì ọ̀rẹ́ ẹni mọ́tò tó o bá rí láàrin sáà ẹ lè ara ṣùgbọ́n kìí ṣe ọ̀nà yẹkẹrẹ ní máa gbà wá ọ̀nà ni tó bá wá kánsẹ́lì èèyàn látà àléyìí bí mo sọ ìpè your own to cancel láti lò is left for Allah number six collaboration with other staff school managers and parents on goodness sẹ́rí láti build a strong Muslim community school mo ti lẹ́yìn tíṣà nìkan ò lè dá ṣe ṣùgbọ́n ìlẹ́ ṣe tó pọ̀ ẹni bí kẹ́ ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òbí pẹ̀lú àwọn tíṣà tó kù àtàwọn tí ń darí iléèwé yóò lè jẹ́ kẹ́ wà níbi same page tẹ́rà rí pírísípà dá mọ̀ ọ̀rán pírísípà ti dá rẹ̀ tọ̀ ní o àwọn náà ti lè padà lọ rí kọ̀ọ̀dé lẹ́kṣọ̀ yìí fẹ́rí ìtọ́rọ̀ skul dégbò ọwọ́ american scott conference amity corporation ti wá ọ̀rọ̀ skul ti kú òní pé ìfẹ́ lùsì parents there are some parents they are like viruses in your system ọmọ wọn máa sọ àwọn ọmọ tó pọ̀ lórí burúkú ẹlòmí wọn fóun sùn yín ṣùgbọ́n tíṣà lè ṣe yẹ alẹ́ ẹ fẹ́ collaborate ẹ fẹ́ káwọn ọmọ ọmọ bóra mọ́ ọmọ kan sì wà lẹ́sẹ̀ tù ó sì mọ̀wé òun ni wọ́n káwọn ọmọ ní physics chemistry gbogbo ọmọ ló nídìí rẹ̀ academically torí kó sound ṣùgbọ́n morally she's corrupt ẹwà òkú ọmọ yẹn ti gbà ìwọ́ ọ̀rẹ́ mọ́lẹ́ àwọ́dù for school gbogbo ayé lọ́mọ́ ẹbí àmà mánéjì ẹ̀ kéé parí láàrin bẹ́ẹ̀ mánéjì ó ti sọmọ méjìlá dàbóra what have you achieved ibi tọ́rọ̀ dé dúró ẹni bí collaboration pẹ̀lú àwọn parents ìyẹn ló fa tí èwe ṣe gbọ́dọ̀ ní a kind of policy guiding the school handbook tó fi hàn wà níbẹ̀ fáwọn parents nílé ìwé tí wọ́n ń bí ọmọ ìmúfóònù wa nílé ìwé wa ọmọ ìgbóra nílé ìwé wa ọmọ èsè jẹ́rì pé a lọ lé léyà àwọn ọmọ bá dé èwí káfà léyà sùkúù lọ́mọ 250 192 wọ́n ti ṣe jẹ́rì pàmí ẹ̀tìbá sísẹ́mù jẹ́ ẹni di collaboration pẹ̀lú àwọn òbí in building a strong Muslim community ìyẹn ló lè fa I know some schools bó lè fa ti náà máa ń ṣe torí mo rántí pé mi gangan ti wá bá àwọn parents yìí sọ̀rọ̀ bí ìyẹn láti yà ọ̀rọ̀ sùkú kọjá kágbà sùkú sí ìtìlọ́wọ́ àwọn òbí báyìí a gbọ́dọ̀ máa ṣe lẹ́kṣọ̀ fáwọn náà a máa rọ̀ màbọ̀ lẹ́kṣọ̀ kan wa à ń ṣe PTA kí lẹ́kṣọ̀ wa bẹ̀ I know some schools wọ́n ṣe parent conference wọ́n lè mú Saturday or Sunday iléèwé kan bẹ̀ tó ní invite mi nìbàdàn Sunday náà ti tí wọ́n sí wọ́n sì jẹ́ ọjọ́ three hours fúnra wọn náà spẹ́ẹ̀lì out eleven to three no lateness wọ́n bẹ̀rẹ̀ báyìí wọ́n ti ní wọ́n ṣe lecture just one hour question and answer twenty minutes wọ́n bá ṣe kìíní wọ́n bẹ̀rẹ̀ bí ṣe wọ́n wo topical issues every time once in a while in a time you need to collaborate with parents tọ́lọ́pọ̀lọpọ̀ ń fà ń ṣe àwọn òbí ń dàrú láti bo láti lé ṣùgbẹ́yìn teacher ẹ̀ gbọ́dọ̀ relent to in school ẹlẹ́keje òun ni pé ẹ̀yin teacher gangan ẹ tẹ̀síwájú improving islamic learning and training the learners islamically tẹ́ bá fẹ́ build the strong muslim community ẹ̀yin teacher náà gbọ́dọ̀ yàwó lódò gbogbo yín kọ́lẹ́ lè jókòó lè kẹ́lẹ́ báwọn wà ní ètò wọn ń ka kùránì wọn ń ka bíìsì wọn ń ka tàwíìdì wọn ń ka tẹ̀síìrì wọn ń ka náwó sọ́rùfù tí ọba ti ẹ̀rọ ẹ̀yin teacher náà gbọ́dọ̀ máa upgrade ara yín islamically àwọn ìwé mẹ́ta tó translate sí English gbogbo buhari Muslim Abu Dawud kankan lógún ọ̀rọ̀ ọmọ ìyáàdù sọ ní ìrìn àkáàbù náà English ẹ̀mọ́ ní lọ́fíìsì ìwà wátá àlè kalágbáwá atọ́wà copies ìwọ tó wà ní kalágbáwá kí ló ń kówó rẹ̀ ṣe ọmọ ràwé náà ẹ̀yin títà náà gbọ́dọ̀ lo oke ọba náà tọ́lá àwọn ọmọ mo rọ́mọ tí ọmọ pé kò ta ká máa fọwọ́ lẹ́ẹ̀tì jẹun mo dẹ̀ kọ́ rẹ́gẹ́lì fast I've never had it before ọmọ yẹn kìí sẹ́ẹ̀dì àwọn ọmọ fọwọ́ sí jẹun family house wọn náà even normal thing so ìgbà bàtà ẹgbẹ́ títà mi nípa owó sí jẹun ọmọ pé kọ́ ta so èyí títà mi gbọ́dọ̀ máa lékún ní màá ẹ̀ẹ́dẹ̀ máa ká wọn náà <clears throat> ẹlẹ́kẹjọ influencing the school environment islamically ẹ gbọ́dọ̀ influence àwùjọ léèrè pẹ̀lú islam ẹlẹ́kẹ̀ẹ́ Hello. Being an embodiment of virtues and good character, such as honesty, hard working, punctuality, humility, generosity, love for others, what you love for yourself, among others. Sẹ́rí àárín náà, okun wa lọ́wọ́ púpọ̀. Ẹ lè build a strong Muslim community. Àfi kẹ́ ẹ léwọ̀ wọn ló àbí. Ìwà tí mo pè ìwà tí mo pè jẹ́ náà. Ìwà òdodo. Ìwà akámójú tó ṣẹ́ kámọ̀ ìyá ọ̀lẹ ìwà kámọ̀ tètè délé ẹ̀kọ́ àwọn ọmọ yẹn wà fún àti sára síbí ìjọba yà wọn dé 920 punctuality humility kámọ̀ yóò gbéraga kájẹ́ ń tọ́ lawọ́ irú táwa ń fẹ́ fúnra wa káfẹ́fẹ́ lómi ìyẹn ọ̀jẹ̀ káwùjọ yẹn ṣe kí ni o kọjú àwùjọ ti mùsùlùmí òdodo mentorship and spiritual guidance ẹ gbọ́dọ̀ jẹ́ mọ̀rọ̀ bí ẹni tí yóò máa rẹ àwọn ọmọ síbi tọ́lọ́ don't be ordinary teacher mu'allim al-mu'allimun kathirun amma al-murabbun shundimatun qalilun àwọn tí ń rẹ ọmọ síbi tọ́lọ́ kéré títà lọ́pọ̀ títà tọ́kàn ní kọ́pa ní syllabus abẹ́kẹ̀ẹ́kọ́ mọ́ ní tó wù yìí ìbẹ́ ìtẹ́lẹ̀ syllabus fífà ṣùgbọ́n mo rọ̀ bí sílábọ̀ọ̀sì tiẹ̀ ní kùránì àti súnà kí lọ́lọ́run fẹ́ kí lánàbí fẹ́ ẹ̀rì ọ̀rọ̀ sílẹ̀ fostering unity among all and moving away from gossip sẹ́rí láti build strong Muslim community ẹ gbọ́dọ̀ máa fa disunity gbogbo tó lè fa ìṣọ̀kan ni ẹ máa ṣe ìtò lè fa káwùjọ máa túká ẹ gbọ́dọ̀ jìnnà sí ní ìparí mentoring and advice kẹjẹ mo ṣe ọ yàtọ̀ sí counseling sẹ́rí mentoring ọkọjá àgbà táwọn ọmọ wà ní golden valley mélòó ni onílọ́mọ nítorí àwọn tó ti parí yìí sẹ́ẹ̀ monitor progress wọn èwo ló fi lò jáàbù náà àwọn ọmọ obìnrin èyí tí ò lò jáàbù wọn ń jọ́wọ́ lè bá sọ̀rọ̀ sẹ́ẹ̀ pé sẹ́ẹ̀ ṣe voice note sí sẹ́ẹ̀sẹ́ndì articles lórí jam sẹ́ẹ̀sẹ́ndì lectures lórí jam sẹ́ẹ̀sẹ̀wádìí jẹ́ lòdì olóòdáàbò sẹ́ẹ̀wà lọlé ọ̀rẹ́ ẹni tó wà ní skúùbí tó ti lágbìṣàn sẹ́ẹ̀ni ọlọ́bà sọ̀rọ̀ mentoring dé bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rí mentoring till death till what bí mi ṣe ń sọ̀rọ̀ atọ́láwọn àfá àtàn mọ́nítọ̀ wa sí tán sì mentor wa wọ́n wo a ṣe ń ṣe sínú ayé àti nínú ẹ̀sìn ẹ gbọ́dọ̀ lè mẹ́tọ́ àwọn tẹ́wà tí a rí pé wọ́n fẹ́ sínà ẹ̀ àgbáyé sí wọn mọ́ṣe léyìn eléyìn ò ṣe tọ́rẹ́ ìlú experience ju àwọn ọmọ ìlọ ní ìparí yányán mo wá kó àdíìsì mẹ́ta wá mo rò pé rábìsì ẹ̀ mi nílé kásìkò mi ti jó tán ṣùgbọ́n ẹgbẹ́ ní sáré sọmárá yìí àwọn èèyàn náà sọ wípé èrè tísà lọ́rùn ló wà irọ́ ni o èrè tísà ti wà látàyé ń bí o èrè tísà ó ti wà láti bó tísà ọjẹ́ èrè làgé yọ́ jẹnu sàárè yóò tún jẹ́ ẹjọ́ òkè ìjà òkè àmà anábì wa sọ́lọ́lá nígbà tí a bá òsùnmọ́ lọ́gbọ́n àfáàní bá wa anábì ní ká ìrùkú mọ́ tààlà ní kúrán wà lá ẹn tó lóore jù lẹ́n tọ́pọ̀ kúrán ní tó fi kọ́nà èyí ò fẹ́yìn stars fẹ́ káwọn mọ́ kúrán ẹ̀yìn lẹ́ lóore jù kudos anábì wa mú general wa pé tọ́mọ ènìyàn bá kú àdìsí muslim gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ti kú ìdààmú tábùnà adam ẹ̀kọ́tà àmàlú ìlànà ìtàlá tẹ́ ẹ bá kú ara tí ọmọ bá yín ní ilmi yuntafa òbí beneficial knowledge tẹ́ ti kọ́ ọmọ nínú àbúrò àtàwọn màláíkà wà áàlù sàmàwàtí wà láàrùn àwọn tí ń bẹ ní sánmà àtìlẹ̀ hátàlẹ̀ ìta àǹfẹ̀dìbàhà tẹ́ dórí àwọn ẹja tí wọ́n ń bẹ nínú odò tẹ́ dórí kòkòrò tí ń bẹ lórí ilẹ̀ làrùsọ̀ lúnà aláàmọ̀ àìlúmi nàṣìláhàì ìwọ tó bá ti dá sí pé beneficial knowledge mọ̀ á nílé náà sílẹ̀ káyìrà dáadáa lọ kọ́ ọmọ ìbáàjẹ́ títí ìbáàjẹ́ biology ìbáàjẹ́ English ìbáàjẹ́ French ṣé dáadáa ní tọ́ nǹkan mọ́ ọlọ́run fúnra rẹ̀ ọmọ ṣàdúrà fún àwọn màlẹ́kọ́ ọmọ ṣàdúrà fún àwọn kòkòrò ọmọ ṣàdúrà fún àwọn ẹja ní omi ọmọ ṣàdúrà fún àwọn ẹyẹ tí wọ́n fò sánú ọmọ ṣàdúrà fún gbogbo àwọn àdúrà ìtọ́lọ̀ ní ọmọ wa ọmọ wa ò ṣe wá rí yàtọ̀ sí mi ayé ìjọ mi péré títà èmi ti ń jẹ́rìí teaching wàláì bàlá ìsúná bíi láì mo tún pọ̀ mẹ́ta mo ti ń mo lè sọ pé the last two years monetary gifts and other tí mo ti gbà lọ́wọ́ àwọn former students mi àwọn tí ò sí nàìjíríà wà náà wọn àwọn tó wà nàìjíríà wọn ní ìtọ́ràn sí mi yóò lè ní five million naira. Mala, sẹ́gbọ́n tí òun, the last two three years, àwọn ẹ̀bùn nígbà tún àwẹ̀ nígbà léyà ọjọ́ lásán oní hundred thousand oní two hundred thousand oní five hundred thousand báwo pé mo máa kó sí ìyàwó mẹ́ta mo ní ìyàwó mẹ́ta àwọn ọmọ àtàwọn ọmọ mi tuntun bẹ́ẹ̀ bọ́ sọ́ọ̀dù wàláì èmi ti jẹ èrè tìjì mo tún fọlọ́ gbóra fún ọ. nínú ọ̀rọ̀ náà tó lọ ilé kan afa mo mọ iye oúnjẹ táwọn ọmọ ilé kéwù mi tán wà bá dàgbé fún mi. èyí tí ìjẹ́ tẹ́ ti sìn bìlìkọ́dà mi èyí tí ìjẹ́ tẹ́ ṣé máa parọ́ mi. ìsọ ráìsì ooru òdìjẹ ráìsì o èlùbọ́ ọ̀bẹ ní ìjẹ́ o ọ̀bẹ tó kù ti ìjẹ́ mo ṣe nígbà ṣùgbọ́n gba náà gbòòrò kódà bọ́ǹkìtà abẹ ètò kù fún ẹsẹ̀ fún ẹnìkan lásù ìtùlú sọ ẹgbọ́n tí mo sọ yé dáadáa sọ ẹ láwọn ọmọ tẹ́ ń kọ́ lónìí mo ti parí lẹ́kítọ̀ mọ́ mẹ́rin ọ̀dọ̀ òfin ara ń tọ́ kàn yìí ẹ máa ṣàdúrà fún wọn kí mo lékẹ́ ẹ máa ṣe ẹ máa ṣe pé fún wọn ìní òsè tó tí ó dún ní ẹ máa tó ọlọ́wọ́ di òye ẹ̀yìn ọmọ ìgbé òye sórí rẹ̀

ká máa rí wọn lẹ́yìn ọdún díẹ̀ ká ti máa ṣoríire táwọn ọmọ tiwa náà máa ṣoríire káwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí ọmọ bàjẹ́ ọlọ́run wájú aṣoríire ayé àtùgbò sọ forí jẹ wa o